الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم المفتونين قال لو جئتك بشيء مبين قال فأت به كنت من الصادقين فألقى عطاه فإذا هي بحتان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال من حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قال أرجه وأخاه وابعث في المدائن حاسبين أعوذ بالله من الشيطان الرجيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب شرى لي صدري ويسر لي أمري واهل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم والذين لا يدعون مع الله إلى أن آخر ولا يقتلون النفس التي ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عفانا يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك وأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا Ọ̀pọ̀pọ̀ Allah subhanahu wa tí ó tún kọ́dár tí a lè pàdé lábẹ́ ìkàgọ́ Eléyìí tó jẹ́ nínú àwọn àkójọpọ̀ tó lóore jùlọ tí ẹ̀mọ́ ń kójọpọ̀ lórí abẹ́ Allah subhanahu wa ta'ala ètò ṣe fún wa lóore yìí ọjọ́ mọ́jọ́ ọba jẹ́ kọ́kọ́ ọlọ́run àpadà sí aburú àpadà sí ìgbà tí máa káyàn tí ìdẹ́yìn ó lè jòkó tí ọ̀rọ̀ bá dédà àbí láti bọ́ àbí láti tẹ̀lé mọ́jọ́ sínú àti ọlọ́run wá ṣe ní ta lè sọ pé àǹfààní téèyàn lè jẹ lórí ẹ̀pẹ́ rẹpẹtẹ lórí ẹ̀ láyé kàlìkì àmọ̀ yẹn tó wa wípé ká ní àwọn wo ni a lò wọ́ ìwà àfọ́sì àwọn wo làwọn ẹni ọlọ́run àtàwọn àdáyanrí rẹ̀ nígbà tó nàbí ó sọ òun náà ni ó sọ wípé àwọn ní ẹni alukọ̀rán wọn ò lè pèèyàn ní ẹni alukọ̀rán kọjá wípé ẹni tí ń bá àwọn tó jẹ́ na-aya ayati lai ana al-layli wa atrafa an-nahar àwọn làwọn tí wọ́n máa ń ka Al-Qur'ani láàrin gbùngbùn òru àti láwọn etí tí ọ̀sán àìdá láàárọ̀ àti ní ìyálẹ̀ta léyìí tàbí Allah subhanahu wa ta'ala tí wáyé náà mọ́ṣàfilé pàbọ̀ ọlọ́run èròǹkà wa lórí ẹ̀ kì í ṣe kíkà lásán orí kúrò kó meditate lórí ẹ̀ kó wá reflect pé kí lọ bá dẹ́dà ń sọ kó wá rí gbọ́yé ọlọ́run àgbọ́yé rẹ̀ mọ́ta fi yé wa jù báyìí lọ́rùn kí tó bá fi yé wa kó fún wa ló kún fàtà ìlérò orí lórí ẹ̀ ọ̀la ẹ̀sọ́ méjì gbogbo tí àbíjọ mọ́ jòkó tí wọ́n ti lè fa wa sọ wọn ní dáadáa ọlọ́run àwọn tí wọ́n láì rojú kà bí kìí àjọ mọ́ta bá bí àbùkátà wọn àwọn tí wọ́n lálàáfíà ara bá rántí àlàáfíà ara wọn àwọn náà ń gbé tiwa káàkiri kálípà láàfíà rẹ̀ nìkan wọn àwọn tí wọ́n wá sí lórí ilẹ̀ mọ́ àbí Allah subhanahu wa ta'ala lọ́kùnrin lóbìnrin wọn ni ẹni táàrín tàbí ẹni táàrín tí a máa kórí jù wọn lọ́wọ́ àyà fi wọn jẹ́ kí tiwa náà dá jágbò lẹ́nu lórí tẹ̀lé tí ẹ wọ́n mi ti wá ṣe olóògbò tó kó jọ ìjọba bá pàdé ọba akẹ́dà wa sí ní jọ́dún mọ́kàn wọn ọlọ́run ọ̀la ikú jíjì rẹ̀ ọ̀la àwọn tọ́lọ́ ní òṣèlú àbí ìjòkó abìyẹn má dùn wọn ládàá rẹ̀ ọlọ́run gbogbo àṣìṣe wọn àmọ́ṣe wọn mọ́tàbà yá fi wọn ọlọ́run ọ̀la ikú méjì rẹ̀ láhàúlọ̀ wà láàkú wátà ilà àbìlà àtọ́rọ̀ àlékún ìkí àlékún ìkọ̀ọ́nẹ́bọ̀ Muhammad àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àwọn tí aláàlú ń sábà bí tíjókòó ìfi ń sẹ́kù dì sí àwọn èèyàn ṣe wàhálà gan lórí alukur'an ó yàtọ̀ séyìí tí ọ̀pọ̀ àwọn èèyàn lónìí fi kùránì jẹun àti tí wọ́n fi ń gbowó torí pé àwọn èèyàn torí pé wọ́n kàn kọ́ wọ́n ṣe wàhálà lórí kíkọ́ ẹ̀ wọ́n ṣe wàhálà lórí kíkọ́ wọ́n wá ṣe wàhálà lórí mímú détìgbà àwọn èèyàn so ìyẹn jẹ́ pé èèyàn kan ò ní ṣe wàhálà lórí ọ̀rọ̀ ọba adẹ́dà kọ́ ọba adẹ́dà ó san lẹ́sàn lórí ẹ̀ abẹ mọ́dùn wọn ládàá rẹ ọlọ́run eléyìí táwa náà ń ṣe abẹ bá wa fi lépa bá iṣẹ́ yẹn lórí dáadáa tó ṣe níṣẹ́ ìyọnu ọlá ìfẹ́ méjì rẹ ọlọ́run atọrọ dáadáa fáwọn àfáà wa abẹ àwọn tó ń bẹ láyé sàlékún dáadáa wọn ọlọ́run ṣe wọn látọ̀kọ̀ tó dáadáa àwọn tí ò sì bá sàlékún àforíjì fún wa àwọn òbí wa tí wọ́n fẹsẹ̀ wa lójú ọ̀nà yìí àbí Allah mọ́dàn wọn ládàá rẹ̀ àtọ́bẹ̀láyé àbí Allah subhanahu wa ta'ala jẹun láti wọ́n tàdà àwọn tí ó sì mẹ́ta bá foríjì wọn náà àwọn ọmọ ilẹ̀ kọ̀ọ̀kan wọn náà abẹ mẹ́yù ẹsẹ̀ wọn kó lójú ọ̀nà al-Qur'an ọ̀la ìpínlẹ̀ ọ̀la hawla wala quwwata illa tí a bá tafsir al-Qur'an dé ìyẹn ní surat al-Furqan Qur'an 25 aya 68 ibẹ̀ láti gbé torí pé mazala àti àmì ìṣúra ṣúra ọ̀gá dẹ́dà tó kójọ yìí òyẹ kògbò tó ń júwe ìròyìn àwọn ẹrúsìn ọba àjọkẹ́ ayé ajẹ́ wípé téèyàn bá fẹ́ kọ́lọ́wọ́ tiẹ̀ kẹ́hùn láyé ó sì kẹjọ́ àlùkìyàmà àwọn ìròyìn ló yẹ ká sí kíni kàmùrà sí ó dàwọ́ tó ń téèyàn lè gbé ọmọ rẹ̀ gbọ́ kí ó kọ́ ọmọ rẹ̀ kalẹ̀ pé wá gbọ́ ìròyìn àwọn ẹrúsìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ lè bèrè pé dákò báwo mo lè ṣe bí ẹrúsìn ọba adẹ́dà èèyàn kan ò ní jẹ́rúsìn ọba adẹ́dà àfẹnitọ́lọ́mbá nífẹ̀ẹ́ sí ó sì gbọ́dọ̀ jẹ́ ògóńgó èròǹgbà wa á máa ṣiṣẹ́ tọ́ báwo la ṣe fẹ́ jẹ́rùsìn fọba dẹ́dà torí pé ìjẹ́rùsìn fún ó ní ipò kan ó ní àṣàyàn kan eléyìí tọba dẹ́dà fi nífẹ̀ẹ́ sí jùlọ gbogbo ìgbà téèyàn bá ti ń kira rẹ̀ lẹ́rú fọba dẹ́dà títí ń jẹ́rùsìn fún bẹ́ẹ̀ nípo rẹ̀ ó máa ga lọ́dọ̀ ọba dá téèyàn bá ti réyàn tó bá ti lóòrùn jẹ́rùsìn fún yẹn ni kó ń ta lẹ́nu téèyàn bá ti wá jẹ́rùsìn fọba dẹ́dà yóò máa jẹ́rùsìn fún ìkọ̀kọ̀ dẹ́dà dábì òun yóò wá yẹpẹrẹ jù ìyẹn ló fà á ẹ̀lẹ́ rẹ́lù kan tí ó yẹpẹrẹ jù láyé tó dàbí ẹni tí ń jọ́sìn àbí tí ń jẹ́rìsìn fún ìtura adẹ́dàgbà kódà ẹranko dábà yóò sàn ju ẹni bẹ́ẹ̀ lọ ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀. ìbádù rahman wa ìbádù rahman. wà ìbádù rahman ilẹ̀bí yẹ̀ṣúná alẹ́ àwọn ìhàwọ́nà. nínú àwọn ìròyìn wa àkọ́kọ́ tó ti bẹ̀rẹ̀ kò ní wípé ẹ bá rí wọn rírí wọn lásán yóò máa júwe lóyìn wo ni wọ́n ń ṣe ìyẹn emblem kẹ́rì lára wọn kì í ṣe emblem láwà nínìkan kì í ṣe emblem wọn jẹ́ni tó bá àwọn àgbọ̀nsí lọ́kùnrin àbí wọ́n wo jìlbáàbù lóbìnrin rárá yẹmṣúnà alẹ́ àrùdà àwòrán wọ́n máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ وإذا خاطبهم الجاهلون قالوا سلاما So a ìròyìn wọn ló wá ń bá bọ̀ àwọn nǹkan tó jẹ́ ìròyìn tá a mọ̀ wọ́n mọ̀ tán máa ṣe. Tí wọ́n bá sùn lóru, orí kí ni wọ́n sùn sí. Tí wọ́n bá jí, orí kí ni wọ́n máa bẹ́. So àwọn ìròyìn ń bẹ pẹ̀lú wọn bẹ́ẹ̀ tó fi wá dórí pé àwọn nǹkan tẹ̀mí bá wọn díẹ̀ ajẹ́pẹ́ ò lè jẹ́rùsìn ọba dẹ́dà àyàfi tó pọ̀sọ̀ pẹ̀lú àwọn kan láti jẹni tá ní bá pẹ̀lú àwọn ìṣesí kan inú àwọn ìṣesí tá ní bá ìbádùn rahman òní kó jẹ́ pé láyà dẹ̀rúnà والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون فالتي حرم الله إلا بالحق ولا يزنون àwọn èyí láyé dẹ̀rún náà Allah wọ́n yí pé olùjọ́sìn ní pẹ̀lú ọba dẹ́dà ìyẹn ni pé láyé ṣìrìkú náà Allah fi ibadatihi àìdà níbi ìjọ́sìn rẹ̀ wà fi asma'ihi wa sifatihi gbogbo gbà tí wọ́n bá pé ọba dẹ́dà wọ́n ìfẹ́ lómi ìwé àìgbà níbi ìjọsìn wọn ìpẹ̀lú mi pẹ̀lú ẹ̀ àìgbà níbi ìjírẹ̀bẹ̀ wọn ìpẹ̀lú mi pẹ̀lú ẹ̀ kódà tó máa ń wọ́ oore wọ́n ìwọ́ oore lọ́dọ̀ ọba adẹ́dà tó tó máa wá lọ́dọ̀ tàmí tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì tí àní bá lọ́wọ́ wọn torí pé ìyẹn yóò máa jẹ́ nínú ẹ̀ṣẹ̀ tó tóbi àṣírìkùl akbar ẹ̀ṣẹ̀ tó tóbi ọba adẹ́dà kò rò ojú sí ẹlẹ́kẹ̀ẹ́jì bàbá ọbẹ̀. a ní bá wọn lẹ́ni tó jẹ́ wípé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹ̀jẹ̀ tí ò tọ́ ẹ̀mí bọ́wọ́ wọn bẹ̀ ẹ̀mí èèyàn ní tọwọ́ wọn bọ́ ìyẹn ni pé màkọ́ sílù ṣẹ̀rí à nínú àwọn tọ́ba abẹ́ta torí ẹ̀sọ̀ ìsìn iṣẹ́ tẹ̀sìn wá sí lára wọn ẹ̀mí bá tí ó mọ̀ sí tí ó tako kí ni sẹ́tẹ̀sì wa ṣe ẹ̀sìn wa kọ́ wa bó láti jẹ́rùsìn kọ́ bá dẹ́dà kó ṣoṣo ẹgbà wọn lórí ẹ̀. ẹlẹ́kejì adam ẹ̀sìn wa dáàbò bo ẹ̀jẹ̀ wọ́n jẹni tó jẹ́ pé yóò máa dáàbò bo ẹ̀mí ara wọn kọ́lá ẹ̀mí àwọn èèyàn máa là lọ́wọ́ wọn. ẹlẹ́kẹta àlẹ́ ẹrújù ìjọmọlúàbí ìjọmọlúàbí wọn ò ní wà tánìsì ìyẹn ni pé nǹkan tí ó ba ìjọmọlúàbí wọn jẹ rárá ìyẹn ni pé tẹ́jẹ́ ò bá dàpọ̀ tẹ́jẹ́ ò bá tọwọ́ wọn bọ́ ẹ̀jẹ̀ ò tún ní dàpọ̀ mọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ torí inú tí máa mú ẹ̀jẹ̀ wọra wọn òun náà ní kéèyàn ṣe zìnà ẹ̀ní bá wọn lórí ẹ̀ máa bó ṣe wò lè kéré máa bó ṣe wò lè tóbi tó ẹ̀ní báyìí bá dòrò amẹ́nu bẹ́ẹ̀. tó láǹdì aláàkójọ táwọn wo àwọn ṣe sí lẹ́yìn tí ń ṣe sí àwọn ànábì ọlọ́run ní. ìkí gbogbo tó lè gbé wọn débi ìsìnà ẹ̀mí bá wọn bẹ̀. kọ́kà tí ó bá kọ́ sí wọn lẹ́nu wọn wọ́n fara mọ́ àmọ́ ẹ̀mí bá wọn bẹ̀. torí pé ọba dẹ́dà ó kó zìnà mọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńlá ajẹ́pẹ́ tá ní ká tó ńlá àkọ́kọ́ kò ní bọ́bọ́lọ́ ń wórogún ẹ̀ṣẹ̀ ńlá kéèyàn pààyàn láìtọ́ ẹ̀ṣẹ̀ ńlá oníkéèyàn ṣe zìnà ọlọ́run ó jọ mọ́tà làwọn bí gbogbo ẹ̀ a gbọ́dọ̀ sọ pé ó làwọn bí kan ó má làwọn bí kan ó làwọn èèyàn bá dé nílé lónìí àti ẹ̀rẹ̀ rẹ̀ pé èèyàn sì lè làwọn bí zì náà báyìí kí tí ayé ayé wa dé lónìí tó pé ah, àwọn afá ẹ̀ ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn afá gan fẹ́ mọ́ sọ pé ah, ọlọ́run mọ̀ pé kí ní òun ò ṣe ẹ̀wà ìsọkúsọ ni o wọ́n náà yẹ ọba dada mọ nítorí ẹ sáyẹn lẹ́sà lórí ẹ láyẹ̀ zùmọ̀ ẹ wo kẹta nàbí Yusuf alayhi salam nínú tó gbé dẹ́wọ̀n e fáàmà ọkàrọ̀ zina mà ní. tòtò bá jẹ́bi àtẹ̀yìn bá ní n tó yẹ kó máa sáfù ní wípé à dákẹ́ fi mí lẹ̀lẹ́ àbí ọwọ́ ni tó bá jẹ́ pé torí nǹkan ni kì í ṣe nìyẹn mo fara mọ́. Ọ̀rọ̀ fi sí inú àhápò ìlàyà mímá yẹ̀dẹ̀ àwọn Bàbá wo wáyà ẹni sọ́ọ̀tì Yéṣù, ó ní ọba dẹ́dà àti jínú ẹ̀wọ̀n yẹn jẹ̀dẹ̀, àhábù ìláyà, mo nífẹ̀ẹ́ sí jùlọ bí ibi tẹ́yọ̀ ti gbé fóònù lọ́wọ́,

so gbogbo bàbá ṣe ó lè rí pé a ti ní ẹgbẹ́ àtàtẹ sáfù sáfù sáfù gbọ́dọ̀ rò pé àwọn ọ̀nà káwà tá lè bàbẹ́ kan ẹ̀ ànábì Yusuf alayhi salam ó rí pé wọ́n pè kó wá ṣe wọ́n fà á sí ìsepọ̀ wù láti bẹ̀rẹ̀ ó ní kó o lẹ̀ wọ́n kó sàn ju tó ń pè ní sí lọ. wà ilá bẹ pè fàánì ìgbà òun wà àpò wà á kó mìíràn jáde ní a jẹ́ wípé àwọn aláìmọ̀ká àwọn tí wọ́n mọ ọlọ́run lẹ́pa àwọn ń di ìsìnà ó kílẹ̀ àkó náà ومن يفعل ذلك يلقى أثاما ومن يفعل ذلك gbogbo ẹni bá lè ṣe ọ̀kan nínú mẹ́ta yìí kẹtìrì ذلك يعود إلا إلى هذه الأعمال القبيحة gbogbo àwọn ìwà burú nínú ìmúrogún pẹ̀lú ọlọ́run nínú ìta ẹ̀jẹ̀ ọmọnìyàn kalẹ̀ lánàá ìtọ́ nínú ìṣèzìnà gbogbo ọ̀nà tó bá wọlé gbà wá ẹni bá ṣe ìyá ẹ̀lọ́kọ́ àgbààna yóò pàdé ọba adẹ́bàlẹ́ ní ẹni tí wọ́n jẹ níyà tó túmọ̀ sí pé nínú tó lè jẹ́yìn olùdẹ́tọ̀ sí àlọ́dọ̀ ọba adẹ́bà kí ni wà nù ẹ̀ يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا يضاعف له العذاب gbogbo ẹni bá tún wá ṣe kìí bí yóò jìyà nìkan ìrọ̀dọ́ àpùlàwú wọ́n yọ kó dọ́bú ìyá rẹ̀ ní àbẹ̀ nínú ṣíṣe ọba dẹ́dà ọmọ ṣùgbọ́n wà tààlà kìí dọ́bú ìyà fún yàn. torí pé mọ́nà àmìlà sì yí àti fọláwù bí àmìfààlì ha fọláwù bí mísìlì ha kéèyàn bá ṣe dá àìdá irú tó ṣe náà wọ́n ti kíni àmọ́ kéèyàn bá ṣe dáadáa yòóbọ́ àpìlẹ̀hù àyínú bá ṣe dáadáa ọba dẹ́dà ní à ń fún ní àwọn àdìpẹ̀lẹ̀ wáyé tó ṣe wá débi irú ọ̀rọ̀ yìí lọ́ba dẹ́dà wá ní òun dọ́búyà rẹ̀ a máa rò pé tó wà ní òṣìṣẹ́ ọba dẹ́dà àwọn olùmọ̀ ní ọlọ́run ni wípé mọ́ni àmì làṣẹ̀ yí àtàwọn ẹni bá ti tó bá kù díẹ̀ káàtó fàlàbù dàdá òbíní tirẹ̀ ha yóò nílò ẹ̀sán tó ṣe àmọ́ tẹ́lẹ̀ bá ṣe dáadáa kan lọ́pọ̀ mélòó ló gbà lọ́pọ̀ mẹ́wàá ló wà máa dọ́gù wọ́n nítorí wípé ẹni yìí ò ṣe aburú nìkan ó ṣe ó tún ẹ̀kọ́rẹ́jì àwọn ẹ̀ka ṣe kí ni mo máa ṣe torí pé ìgbà bá gba ẹ̀tọ́ tiẹ̀ tó kẹ̀tọ́ tẹ̀ yóò tún wá máa gba commission lára àwọn èèyàn tó initiate fún sẹ́yìn sínú bá a kọ̀ fa. sọ adémọ̀ bàbá àwọn ẹ̀ máa ń ṣe tó bá gbẹ̀sán tiẹ̀ yorùbá àpèlà ọba dẹ́dà ó ní kó máa gba àdìpé yóò máa gba commission lára àwọn èèyàn tó náà pè sí iṣẹ́ yẹn. kéèyàn máa ń ṣẹ̀ṣẹ̀ sí kí ti ń pa àwọn èèyàn sí kí ni o sínú rẹ̀ tí a máa pé ń ti ń ṣe ọ̀tọ̀ ní tiẹ̀ ẹ̀yọ̀ kanu. tó bá tó wá sẹ́yìn táwọn èèyàn bá tó wá ń ṣe olóòdì kí ni ìdí yóò dáwà fún làbàbàlàwò ọlọ́wọ́ نعم يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا ويخلد فيه مهانا شو ما بدري من مهانا مهانا لن تويا فري ويا باي سبارو نادا من كل مويا ما بدري من إنا على الشراك بالله ẹ̀yìn bá ṣe zìnà látàmọ́ tu àwọn èèyàn lẹ́lẹ̀ tí ẹ̀ bá ṣe zìnà wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo ìyẹn ò ní túmọ̀ yìí pé yóò máa bẹ́nu lẹ́gbẹ̀rẹ̀ àmọ́ wá lò lórí àlámọ̀ yìí wọ́n wá ní tó pàtó máa fi ní wàyà olùdù sí ìmọ̀ hànà ó ní ó ṣẹ bọ́ pẹ̀lú kí ni o pẹ̀lú ìṣesí yẹn ẹ̀yìn bá jẹ́ ẹni tó ń ṣe zìnà tó ti tí ò wá mọ ọlọ́run lọ́kàn ṣoṣo kí ní ọba jẹ́ ó àjẹpẹ́ yẹn ó máa jó máa bẹ́nu ná gbére àmọ́ téèyàn bá nírú ìṣesí yẹn lọ́wọ́ ó pààyàn lọ́dọ̀ tiẹ̀ tó fi ìyá òkúrú tó fi yí mọ̀hánà tó bá tún lè ṣẹbọ pẹ̀lú ọba adẹ́dà yóò máa bẹ gbére nínú náà ẹ̀mẹ́jẹ̀ ká gbàgbé àyà yìí àtàwọn àyà tó ṣáájú rẹ̀ wọ́n ń júwe ìṣesí ẹ̀san tó ń bẹ pẹ̀lú ẹni bá bẹ́ ẹ̀ṣẹ̀ ńlá eré ìtàbọ̀ lórí ẹ̀. إلا من تاب وآمن وعمل عملا صالحا وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما ìsìsìnà ẹ̀sẹ̀ṣẹ́nà aládẹ́dà mọ́wàá ò ní pé ẹni tí ò ní gbẹ̀gbẹ̀rẹ̀ nínú náà yẹn àyàfẹ́ ní tó bá jẹ́ pé ńlá máa ń tààdà ẹni bá lè kú òǹdí irú ẹ̀ṣẹ̀ yẹn tó padà sọ́dọ̀ ọlọ́run wà á mẹ́nà ó wá tún ìgbàgbọ́ rẹ̀ ṣe ìyẹn ni pé ó wá tún ní ẹlẹ́kẹta wà á ní àmàlà wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn iṣẹ́ dáadáa míì tí ń yọ́lọ̀ nínú ẹni bá lè ṣe pẹ́sẹ̀ mẹ́tẹ̀ tán ìfún bá ilé pé fìyàn lára Yóò kọ̀ jílò wọ́wọ́ sẹ́yà á fi hìm àṣànáà. ọlọ́run ní owó change àìdá wọn owó change ẹ̀sìn dáadáa so yẹn túmọ̀ sí pé Allah subhanahu ó ń fún wa ní gbèrè ó ń wípé ìkẹ́ òun ó ju gbogbo táwọn olè dánú ẹ̀ṣẹ̀ lọ ẹlẹ́kẹta tilẹ̀kùn tuntun bá mọ́ gbogbo àwọn ẹrú ká lè mọ̀ wípé kò sí téèyàn lè dá sí ìyẹn condition náà gbọ́dọ̀ gbé sí. Gbogbo ẹni tó máa dàgbà bá ní kíro eléyìí tọwọ́ ẹ̀ bọ́. Ó ti ó mọ̀ wípé àwọn ẹ̀sẹ̀ yẹn lè jó kékeré àmọ́ tó bá lè rí tútú bá tútú bá ń bẹ fún. Torí pé a rí náà àwọn àfà tí wọ́n sọ fún wa wípé a kí ló dé tí àyà yìí sọ báyẹn. Rọra ti rí àyà tó sọ fún wa wípé wà máa ń kọ́tàlá mú mi lánàá. متعمدا فجزاؤه جهنم خالدا فيها هذا ما وصلت النساء قلنا نبقى مؤمن متعمدا ثم ما فجزاؤه جهنم استطبع ده لو سنتلو وجهنم خالدا يبقى مدرني فغضب الله عليه ولعنه Bọ́bí mọ̀ wọ́n wà ní ọba adẹ́kọ̀ tó wá bínú sí, wà láàrínà yóò gbèjì nà sí kẹrẹ. Wà àtàràmù àdáàbà àwìlà. Ọba adẹ́kọ̀ àti mo tún ti wá pèsè kalẹ̀ fún àrámàn àwìmà, ìyà kan tó tóbi. Ṣé mà pé àwọn olùmọ́ni ìsìsìnáwò mọ̀kúrí tó lè yí ṣe ìsìsìnáwò mọ̀kúrí jẹ́ àlùmọ́tìlákì. Ìtú wọn gbé kalẹ̀ ẹni tí ò ní máa dẹ́gbére òun ẹ̀ máa lè tó bá torí pé ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn kan má bàa sọ̀rọ̀ ìdínú ọba dẹ́dà máa ń yà fàálù wọ́ òbí àzàdì kan ó ti tó láti jìyà wá ṣe. Bá a bá ti lè túbá, bá a sì túgbàgbọ́ wa ṣe pẹ̀lú ọba dẹ́dà. Ìlẹ́ ìlẹ́ ìyá ìlẹ́ bí ilẹ̀ àkọ́kù rẹ̀ نَقْنَطُ مِنْ رَحْمَةِ اللَّهِ Allah subhanahu wa ta'ala ó ní kọ́lẹ̀ ìbádìyà alladhina asrafu sọ fáwọn tẹ́ jẹ́rú sí mi ajákẹ́ni ẹgbọ̀rọ̀ jẹ́ mọ́mì ní tẹ́lẹ̀ asrafu ala anfusihim ó ti kọjá àlà lórí ẹ̀mí ààrẹ ó ti ṣe ń tọ́lọ̀ ní kó má ó wá rò pé tó ń fi ìlera àforí jẹun lọ ọ̀pọ̀ adára mi làádákẹ́nàtù mẹ́ta níbi ìkẹ́ ọlọ́run

ẹni tó ní ìgbàgbọ́ sọ́lọ̀ ọ̀kan ṣoṣo tó lè múyàn wọlé mi ẹ̀ tẹ́yọ̀ bá jẹ́ ẹ̀kùn tó bẹ́ẹ̀ sí yóò máa bẹ́gbẹ́rẹ́ nu náà ni so àwọn olùmọ̀pọ̀ torí pé àwọn èèyàn bá bàrà kéèyàn tẹ́jẹ̀ ọba kéèyàn tẹ́jẹ̀ ìdálẹ̀ lẹ̀ ó tún wá ṣẹbọ pẹ̀lú ọlọ́run torí pé májàmú ti ń bẹ pẹ̀lú ìṣẹbọ ni pé ìnáwó mẹ̀yìn yìí ṣì kìlá dájúdájú ẹni bá mú nǹkan ní pẹ̀lú ọlọ́run ó ní kàkọ́dá haramu lọ́wọ́ ayé yìí aláàmì mo ti ṣe àlìjẹ́nà léèwọ̀ fún inú lẹ́sì ní padà sí ẹgbẹ́ bá wọn yẹn ìyẹn ni kí tí ò bá tún bá àbíyọ́pọ̀ àbí àdìsí káwà ìdíṣò lálàáfíà àkọ́rọ́gbọ̀ àṣọ̀hábù sèhà ó ní arákùnrin kan alẹ́bí kọ́tàlá tífà àtàwọn tífà ìrìnà náà ẹni tó pa 99 yẹn wọ́n wá tọ́ka rẹ̀ ní pé sóun lè rí tuba àwọn èèyàn wá tọ́ka rẹ̀ sí kanú àwọn sá nínú àwọn alòkìtàbù ó dábẹ̀ lẹ́yìn ó ní ǹjẹ́ sóun lè rá foríjì ọlọ́run mélòó ń pa ẹ̀rẹ̀ ni kí ló wí kányányá mo lè ti fẹ́ rí ó lè ọlọ́run ibi ọ̀kan ọlọ́run yóò máa dẹgbẹ́rẹ́ á ẹ̀nà tó ṣe ìyẹn ó pàtàrà aláyé sá ni ábìdì ni olùjọ́sìn ni wọ́n rò pé bólú ti fẹ́ rí o sì ń gbábẹ́ ilẹ̀ yìí kò rọrùn kó rí lọ́nà tó bá yíma òun nígbà tí ò sáfòrí jìnnà kó wulẹ̀ kọ̀ǹtẹ́mù lòun yẹn ó ti kó náà kan ló bá dọ̀gọ́rùn ẹ̀mí rẹ̀ gbà ẹ̀mí rẹ̀ ń wá foríjì ọlọ́run ó wá ní ta lẹni tó jólùmọ̀ jùlọ lórí rẹ̀ ọwá tó kà rẹ̀ àwọn olùmọ̀ fún ọ́nímọ̀ nípa kí òfin ẹ̀sìn lágbọ̀dọ̀ mọ́ pé ìyàtọ̀ wà láàrin àwọn olùmọ̀ àáfà ká máa sọ pé àáfà ó yàtọ̀ sí ra wọn oníjàlá bí yàtọ̀ sẹ́ni tí nímọ̀ nípa òfin ṣẹ̀ríà ìyàtọ̀ wà lọ́wọ́ rẹ̀. ìyẹn ẹ̀dá kan ìyẹn lè máa ta pẹlẹbẹ tí ó sì máa ta búrẹ́dì àti mínírà náà ma ẹ̀pẹ́ àti ọ̀rọ̀ nu ó ní ẹsẹ̀ mọ̀ torí pé ládùúgbò wa àwọn túdẹ̀ǹtì lówó pọ̀ ń bẹ́ẹ̀ kankan ẹ ọlọ́run máa fi mínírà yóò máa fi ti pẹlẹbẹ torí pé bóyá ẹni ń wá sàlátù wọn kò sì fẹ́kọ́ lọ́sẹ̀ kí ni kò mọ̀ wà mọ́ kò sì fẹ́kọ́ dá ṣọ́lá kéèyàn wò pé kí ni ìdájọ́ títí kà torí ẹ tó kọ́kọ́ béèrè ni àmọ́ ó lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n nímọ̀ nípa òfin sání òfin Allah arákùnrin yẹn ni mẹ́nu yóò gbìlá ọba àbápá ọbẹ̀dù rẹ̀ ọ̀kan àkọ́ alẹ́ ní tó fẹ́ tilẹ̀ fún àforíjì fún ẹ níwájú ọba dẹ́dà ọ̀rọ̀ polisi ọlọ́run tó bá ṣe kíni wà sílẹ̀ mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ bẹ̀ ni pé o ní láti kúrò nínú ìlú yìí ńlá mọ̀ntàbà ibẹ̀ ni tábà ti wọlé ìyẹn ni pé àrùjú rárẹ̀ máa sì wà kọ́kọ́ kúrò níbi tí lé ìdí ẹsẹ̀ yẹn rá pípọ̀ ọ̀bẹ ni pé wàá kúrò nínú ìlú yìí wàá máa lọ ìlú kan àwọn ẹni rin ló wà bẹ́ẹ̀ wọ́n máa lọ bẹ́ẹ̀ ajẹ́pẹ́tẹ́ àwọn fẹ́ kúrò ní ẹsẹ̀ kan àwọn táyà jùlọ sí òun ọ̀rẹ́ yàn wọ́n ló

wọ́n ní já àrọ́jù lónìí àṣẹ ìhù àrìnà òbísákọ̀tà hajjibáwù àfihàn wáyà tí ṣe ìhù àtiwàlà fìlìmù ó ní àgbàlagbà kan wá bá nàbí wa Muhammad ìtumọ̀ àbíyèsí ẹ̀kọ́rí táìmù ó ní lè ṣe ọlọ́run ó ní mi ò pẹ́sẹ̀ kan bẹ tóun ti fọwọ́ òun dá láàmìn hájà tí wàlà dáadáa àìdá ó tóbi ní àbókẹ́rẹ́ nù téèyàn máa fi ọwọ́ dá lẹ́sẹ̀ sọ́ọ̀ sí kí ni kò jẹ́ ta alílẹ̀ tàwùdá sọ́wọ́ rà foríjì ọlọ́run ṣẹlẹ̀ kó sí kékeré lòwáyẹ̀ kan ẹgbọ́n tí ànábì bí ni ànábì ní àsìlámta ṣé ó sì ń ṣe islam ṣé ó ti ṣe islam ó ní bẹ́ẹ̀ ó naam ó bẹ́ẹ̀ ni ó ní ashhadu an la ilaha illallah wa mo ti jẹ́rìí pé kò sí sí ìjọsìn pọ́sílẹ̀ òdodo àfi Allah mo ti jẹ́rìí pé ìrẹ́ ànábì Muhammad ìṣẹ́ ọlọ́run yìí ló ṣe tó fi yé ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ yorùbá nílò lọ́wọ́ sẹ́yìn àhátíkà àsànà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ tó dáhùn tí kò ti tú báhùn tó ti ti wáyé ọlọ́run ó ṣe ń di àìdá ara yẹn yóò ṣe ń jẹ̀ sí kí ni sí dáadáa ẹ̀gbọ́n tálákùnrin yẹn sọ ó ní wàgàdárọ̀ tí àti gbogbo ọwọ́ tí mo dàrú àti gbogbo èèyàn káàkiri àwọn àṣọ tí káwọn mú ní bẹ́ẹ̀ni tó ti ànábì ní naam ẹgbọ̀wọ́ sáàkùnrin yẹn ṣe ní olùwáyà yẹn tó ṣe ìmọ̀ fún mi ó wá ní Allahu akbar àsọ́lọ̀ ní ṣe kí ni ó tóbi wà ọwọ́n ní Allahu wọ́n lọ Allahu Akbar Allahu Akbar títí tó fi gbẹ̀yìn fẹ́ǹsì tàbí òjòrí yẹn pé ọ̀rọ̀ yẹn sí lè mà dá àti ọba mi àánú rẹ̀ tóbi ju ẹ̀ṣẹ̀ tó ń bá lọ kẹmà pé bẹ́ẹ̀ náà sọ hábà tó jẹ́ pé àwọn ọba dẹ́dà ló lè bá wọn wọ́n ti padà di kí ni olùfẹ́ Allah subhanahu wa ta'ala wọ́n tún tẹ́ sànú àwọn khiyaratu fa inú khiyaratu fa ábà inú wọn lámúrù màá sí wa ẹni tó mú ìsìlámù wá áfíríkà gbogbo fẹ́yàn máa ṣe fún mùsùlùmí lóde kí ni ló ṣe nínú wọn ni Abu Sufyan bin Harb nínú wọn ló wà nínú wọn ni Ikrima bin Abi Jahal nínú wọn ló àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ pé ògbúkú kèfèrí ni wọ́n tẹ́lẹ̀ lánàá ẹnu ọgbà nígbà wọn ni Khalidu bin Walid wà <laughs> so Saifullah al-Maslul nínú wọn làwọn ẹ̀ wà nítorí pé sáàbà wọ́n padà sí kíni wọ́n tu bá wà á mẹ́nà wọ́n wá tún ìgbàgbọ́ wọn ṣe wà á nílò àmẹ́là òwúrọ̀ ìṣẹ́ wọ́n wá ń ṣiṣẹ́ dáadáa tó dájú wé ìtàn ṣe tẹ́lẹ̀ lọ. فأولئك يبدل الله سيئاتهم حسنات الله سبحانه وتعالى يبدل الله سيئاتهم حسنات gbogbo táwọn lè ṣe láìdá wàlá lọ́wọ́ ṣéǹjì rẹ̀ sí kíni ìdàdà láà. wàkàlà wọ́n subhanahu wa ta'ala ọ̀fúnrọ̀ orí pé ẹwọ tó fi parí rẹ̀ ọ̀fúnrọ̀ rahima orí pé ọba dàbà ọba aláforíjì ọba tí máa ṣẹ́ ni ni ajẹ́pẹ́ inna Allaha yaghfiru dhunuba gbogbo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ lè forí ẹ̀jìyàn tẹ́yìn ọba tí bọ́ lára yẹn àmọ́ tí ń bẹ lọ́wọ́ wa ni pé ìjọ wo ni ó yà fẹ́ni tí ń dájọ́ sí tútù bá rẹ̀ ya tí nínú àbájá wa bí forty years nínú wa máa dárùn gbọ̀n sí ráì a àmọ́ lọ alcohol ta ló sọ bẹ́ẹ̀ pẹ́ pọ́ di forty. ta ló fún wa láṣọ́ránsì yẹn ta ló fún wa. torí ni ọmọ ẹni tó ń gbó wa láyà seventy. seventy we need to see seventy now as a gift from Allah subhanahu wa ta'ala ẹni bá di sẹ́fìtì nù wa à kéèyàn máa múra ní o ìkànnì àwọn tí mo máa ń pè ní bọ̀dá mo máa ń pè wọ́n ní bọ̀dá aṣáájú mi ni wọ́n bẹ́ẹ̀ tí wọ́n máa ń pè mí lọ́rẹ̀ẹ́ àwọn ti dọ́mọ sixty years wọ́n nílé àwọn àwọn máa ń gùn lẹ́nu dáadáa torí pé bàbá àwọn àti bàbá bàbá àwọn àtàwọn ọ̀nkù àwọn kò sẹ́ni tí ò súnmọ́ gọ́rọ̀ ọdún náà wọn nílé àwọn okò àwọn pàmò mọ bàbá àwọn ọlẹ́lọ́gọ́rùn ọdún nínú ilé àwọn lọ́ọ̀dì àwọn àwọn máa ń tọ̀lẹ́ nù àmọ́ lọ́dọ̀ ọ̀tà àwọn kò sí táwọn fọgọ́rùn ọdún ṣe àwọn fún ara àwọn láàrin àwọn àtọ́ adẹ́dà àwọn ń wò pé tọ́lọ̀ ọba adẹ́dà kọjá àwọn olú twenty sí sí kí ni o àjẹ́ pé kí ni wọ́n bùkún fúnra wọn. ṣé ẹ̀mọ̀ pé irú irúfẹ́ bẹ́ẹ̀ kò ní wá mú wọ́nranwọ̀nran lọ́wọ́ kó tún wọn máa padà sórí ẹ̀ ó sì rò pé òun ti ní táìmù tó ń lò àwa náà ń bùkún táìmù fún wa sọ pé àwọn ti wọ twenty kó sì rò pé twenty títà sì máa kún yóò jẹ́ kí ni yóò jẹ́ fifty báwo náà ṣe lò nígbà lẹ́yìn táwọn ìlú bá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí ọmọ twenty years ó ti lára rẹ̀ ó dẹ̀ ń ṣòro gan kéèyàn tó padà ìyẹn ni pé ẹmọ́jà wọ ọjọ́ orí yẹn pé ń padà tí ó bá wọ́n pè ní títí ní ta yára tètè sí kíni ta tètè ṣe. gbogbo akéyìn ọmọ wò pé in am saita falatan kẹsẹ̀ sọ̀rọ̀ tá a bá ti ń lálẹ́ ká máa rí ìrìkì tí ń láàárọ̀ lára yìí. ìdílé yẹn nù. ẹ̀jẹ̀ máa rò pé àtúntà 2027 àdìjọ́ dìbò ní pẹ̀lú ọ̀dọ́ náà kò fáṣọ́nà sún yẹn ìyẹn ó máa jẹ́ kéèyàn máa póòsì tútù bá síwájú ọba dẹ́dà náà. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى ẹgbẹ́ rẹ̀ sí gbogbo ẹni bá ti túbá ẹgbẹ́ Yorùbá nù àbí lárúbáwá ni kì í ṣe Yorùbá wàmọ́ ń káàdà ìyẹn ni pé wàmọ́ ń rọ́jà ìlọ́wọ́ ọba dada wa kàmára rẹ̀ wọ́n mú ní sùn yẹn ní ìṣúlùmù tẹ̀rìjì wọ́n pé ó fẹ́ ṣe wá lójú kòkòrò pé àmì sáàbà yá ayé wa lẹ́dí na àmẹ́nu túbú ìlú ìlú káwùbáta nàṣúṣà ẹ̀dá kan ẹni bá ń tẹ̀ ọmọ wa ṣe wá pé ẹ̀wà ẹni bá ń tẹ̀ fa iṣẹ́ mi pé ṣé ẹni bẹ́ẹ̀ ń tẹ̀ máa pé ẹni pé máa ṣe lọ ọkùnrin mi máa ṣe lọ àbí ṣé èyí ó kọ̀ bá wọn máa ṣe lọ ó fẹ́ mi òní ń tẹ́lẹ̀ mi

ọmọdé àwọn èèyàn ooo nígbà tí yẹn ń ṣẹ̀m àwọn èèyàn fẹ́ẹ̀fẹ́ jẹ́ wọ́n gbogbo yẹn bá ti túbá ọlọ́run wa ta'ala. wàtúbù ila wa tún pè adágbé tí gbogbo ẹni tó wà lórí ilẹ̀ bá ṣe sáà ti padà sọ́tọ̀ ìdádẹ́rẹ́ aláhàbẹ̀kọ̀ jẹ́ sọ̀rọ̀ ó ní tí ó ṣe fún wa lọ́tọ̀ọ̀tọ̀ àmúyó ìsẹ̀mí ayé ìgbádùn tí ò ní sí wàhálà rárá. Tí báwọn èèyàn tẹ̀mí táwọn náà sì dá nígbà táwọn èèyàn ń léṣu sójú ọ̀nà kíni o oko tí wọ́n ti fèèyàn tí ẹ wá rò pé láàbùkà ní báwọn ẹ fọ́n bọ̀ ẹ̀ náà. Àwọn ìpín sọ bá ní sáà lè rú ọ̀kọ̀kalẹ̀ ẹ̀ táwọn èèyàn lórú ẹ̀ láyé ìjọba kó làwọn èèyàn ló ń pé bá jù Àbí ìyẹn ló pàtó máa ń sọ̀tà àwọn àsìkò tó lóore àmì lè dì náà rẹ̀ pé èèyàn yóò ti kó su sọ́nà àwọn ni iṣu kúlọ̀ pé iṣu tó ń kó yàn lé tí wọ́n ń gba ráìsì lórí iná. ṣé irun táwọn èèyàn ń gun fẹ́ǹsì tí wọ́n fọ́ yàrá wọn lọ ń gbé machine nínú bẹ́ẹ̀dúrúmù títẹ́ etí rúmù ṣé wọ́n rí à ah, tó wọ́n ò láyé yẹn ṣe. àwọn bọ̀dá wa ń lo àwọn machine bíi fẹ́lẹ́gbọ̀n kan kó o páàkì ẹ̀ sínú ilé tí a bá dáwọ́ páàkì rẹ̀ sí ẹnu ọ̀nà iwájú ìta ẹnu ọ̀nà kò bẹ̀ sí kọ́kọ́rọ́ wọ́n páàkì rẹ̀ síbo ẹnu ọ̀nà ẹnu ọ̀nà wọ́n kàn fi sí wọ́n sì wọlé sùn á sì tó tilẹ̀ kù tó máa bá dé láàárọ̀ kò sẹ́ni tó máa ṣe kíni. àwọn èèyàn ti wá lọ́wọ́ àsìkò kan sí pàtàkì jùlọ asọ́rọ̀ ọlọ́run bọ̀dà brazil ìlàyé máa bọ̀ wọn àtàwọn àtà ọlọ́mọṣàlá kẹ àlàkàlí pàtàkì wọ́n ní kí láàkó méjì ọba sọnù níbí tọ́ba bá rí iye lájàṣẹ́ wọ́n sì bá padà wá bí ìṣẹ̀lá kan míì ẹsẹ̀ rẹ̀ ṣe kí ni ẹsẹ̀ rẹ̀ tà sí ẹsẹ̀ rẹ̀ ó yá ó tà sí wọ́n ti bá a sọ mẹ́lẹ̀ pé ẹni tó ní yóò ṣe kí ni ìṣẹ̀lá wa dé ní. torí pé sí aláàfẹ́ fún wa ni pé wà túbú ìmọ̀ wáì jẹ̀mí àyù àlùmọ̀lẹ̀ náà ó ní gbogbo ẹja padà pàtàkì jọlọ́kọ́lọ́ bá sí ẹ̀ ni? Láàlákùn. Láàlákùn tó fi ṣòó. Ibẹ̀ lè rí wá wà ká lè rí rè jẹ, eré tó yàtà lè ṣe á máa bí ká padà sọ́dọ̀ Ọlọ́run ni. Wà ní ilá wà mọ́ Wà á ní ẹ̀fọ́ ní ẹ̀fọ́ ìṣá. Mo wá ṣiṣẹ́ ní ìbámu kó ṣiṣẹ́ ọlọ́mú wa, kí lọ bára. Ìnáwó yẹ túbù iná wọ́n yìí mẹ́ta. Wà á ní ìnáwó yẹ túbù iná wọ́n yìí mẹ́ta ó lẹni tọ́ba dára ti ká tútù dá rẹ̀. ọ̀pá dára èèyàn kan ò lè rí tútù bá ọlọ́run àyàfẹ́ni tọ́lọ́run fẹ́ tó ti kọ́kọ́ gba tútù bẹ́ẹ̀ irúfẹ́ ni ó ra àánú gbà lọ́dọ̀ ọlọ́run yẹ túbú ìlọ́wọ́ ìmọ̀ta ọ̀dọ̀ ọba dẹ́dà ni ó padà sí ìlọ́wọ́ ìmọ̀ta orí pòun lọ́ba tí máa gba tútù bá. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يعمل سوءا ومن يتوى كان سوءا أو يظلم نفسه أبو سبو سيسان يا ثم يستغفر

nígbàtà àti ní ká yára ẹ mẹ́jà máa pòtì torí pé àmọ̀gbàwò kí ló lè ká máa wá lọ iṣẹ́ olóore ẹ mẹ́jà fi dọ́là ó tó bá lè mú yàrá àná ọlọ́pìn ò yára lórí ẹ̀ ẹjẹ́ kan ń sọ tọ̀rọ àìsàn kan alẹ́ pàbálẹ̀ mẹ́jọ mẹ́ta ìfún wa abdi Allah subhanahu wa ta'ala tí máa foríjì mọ́ta foríjì kùkù mùsùlùmí ó kó fáwa náà níṣẹ́ olóore ṣe bá ní ọlọ́jẹ́ ikú ó <laughs> ti kíni èyí yóò ti máa ṣe yóò fi rízùkà mọ́ yà àìsẹ́kẹ́ yóò ti máa ṣe yóò ti tẹ́ra mọ́ yóò ti di ọ́bì fún yà torí bá bàbá wo ni ó bàbá wa Sheikh Ibrahim bàbá aládélé kì fún bá wa bàbá àforíjì ìyá wa tó jẹ́ ìyàwó wọn àkọ́kọ́ tó lọ fún náà náà àti gbogbo àbá wọn sọ wípé mọ́júmọ́ ọjọ́ tí ayé ò sì wọṣẹ́ mọ́júmọ́ ọjọ́ tí ayé ò sì kíni tí ó sì wọṣẹ́ àwọn wá fẹ́ mutí ìlálẹ̀ ọ̀dọ̀ wọn kọ́ làwọn wá wà ẹwọ kan ọ̀dọ̀ wọn kọ́ làwọn kíni yàrá wọn kọ́ làwọn wá sùn ó làwọn ti wà yàrá táwọn fẹ́ sùn ayé ò sì sí wọṣẹ́ lálẹ́ ẹjọ́ náà tí ò ní bá wọn kásùbà wọ́n sì dìjọ kí ìṣá ìlálẹ́ ẹjọ́ náà ni tí ìwà Lipton tea wà wọ́n mu àwọn etí mu ordinary Lipton tea top tea làwọn máa mu àwọn wa ni ah! ìyá sọ mí Lipton tea ah, ó ti tàn kẹmọ̀tẹ́ni ah! tí ìjọba mọ́yàn lára àwọn arúgbó láti lórí ilẹ̀dẹ̀ ti sú ọmọ wo láàmà rán lọ ọ̀tá tí ó lọ máa wá sí káàkiri ẹ̀sìn àwọn àni ẹlọ́bì àgbàwò tó ní tí kẹmọ̀ gẹ́gẹ́ bí ìṣesí obìnrin ilé ẹ̀sùn náà ẹlọ́jọ́ wálé tọ̀tì àbí tó burú bẹ̀ ni nígbà tí ìsọ́dọ̀ rẹ̀ wóde kíni wọ́n sùn ọ̀láì kí sẹ́sẹ̀ fún pé òun ṣe kíni tí ìfẹ́ òun ní lọ́dọ̀ tòun ìjọ tẹ bá sùn lọ́dọ̀ òun lówó ṣe kíni òun kò hù ṣe mọ̀ pé on normal circumstances ronú ọmọ nìyàn bó ṣe máa ronú tiẹ̀ àmọ́ gbogbo ẹni tí ta dá bá ti mẹ́la òun ní ìròmọ́ àwọn ọ̀gá wà dé òun wọ́n rọ̀ ọ́ wípé kí ni mo mà tí ṣe kí ni pàdé ọba dẹ́dà lithium mélòó lẹ́mọ̀ sá ń béèrè dada báàgì àpò kan báàgì rẹ̀ ọ̀kan rẹ̀ mẹ́rin ṣe kí ni ìyá sì ní pálí ẹ̀mà ó fẹ́ ẹ̀kọ́ sọ ní wípé ẹ̀bá ń fún ọ ní méjì àtúrà ẹ̀bá mọ̀ bóyá ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ fẹ́lẹ̀ kí ni ẹ̀mù ẹ̀mà tí ààrẹ ṣe ó wá ní pálí rẹ̀ ní ìgbé lọ fún wọn mo túmọ̀ ẹni tí wọn ò wá gbé kálí yẹn kúrò ní yàrá ìyàwó rẹ̀ tí bàbá ti mu tí yẹn sẹ́mọ̀ àsọ̀rọ̀ yẹn ti bàbá lẹ́mà ìyá àti ń wá àánú ọlọ́run ó ń wá foríjì ọlọ́run látọ̀dọ̀ àwọn tó ní yóò padà sọ́dọ̀ ọlọ́run jùmọ̀. ìyẹn ni pé akarabu ṣe yìí ọ̀dára ìlọ̀wà nǹkan tó kéré arábìnrin yẹn fẹ́ kí ni tó sì síwájú ọlọ́run so ìyẹn túmọ̀ sí wípé a gbọ́dọ̀ máa fi iṣẹ́ olóore àbí ìwà oríjì ọlọ́run ká máa ṣe kí ni ká máa fi falẹ̀ ká lè lè tán ti tí ò dúdú one thousand naira lọ ó ti lórí ó sì ní páálí rẹ̀ ní. kálukú jí láàárọ̀ ọjọ́ kejì kálukú wọ mọ́sáàsì lọ àwọn ọmọ òpá àlájọ́ ò tí ì dìde ẹ lọ jí wọn wọ́n kálẹ̀kùn kálẹ̀kùn kálẹ̀kùn wọ́n tílẹ̀kùn kí ló ń sàlájà wọ́n pè bàbá yẹn fẹ́ kí wọn ìyáwó dákẹ́ ìyáwó sọ̀rọ̀ ìyá sàdéjọ kí iṣẹ́ ìlànà tó fún wa ní pálí tí ìgbà abẹ́ ẹ̀lẹ́ mẹ́tì mú tá nínú kí ni inú kọ́ àti ti padà sọ́dọ̀ ọlọ́ ọlọ́run bá wa kẹ́yà náà ọlọ́run ó dákun kó jáwánú látùnbọ̀tán dáadáa ó wá fún wa ní iṣẹ́ olóore ṣe wà máa ń táàbà wà á nílá sọ́ọ́ ìṣẹ́ tẹ́tìrì sọ́ọ̀lìhà fàínàwó yẹ túbù ìlọ́wọ́ Na'am. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. nínú ìròyìn ìbádọ̀ rahman kálù mọ́dáadáa a ti mọ́ tí wọ́n gbọ́dọ̀ ṣe a sì rí pé bá tiẹ̀ wá dẹ́sẹ̀ ọmọ wa kò ní yàn ọlọ́run tó fi é àmọ́ nù tẹ́ẹ̀mí bá wọn lórí ẹ̀ wà lẹ́dín àtàwọn tó ṣe pé láàárín wọ́n èyí jẹ́rìí irọ́ ẹ̀mí bá wọn bí ìjẹ́rìí irọ́ àwọn àlùmọ̀kọ́ ti ẹ̀mí bá wọn níbi ìjẹ́rìí àbòsí ẹ̀mí bá wọn bí ìjẹ́rìí èké àwọn àkàǹkà ti jẹun tí wọ́n nu kẹ́pẹ́ wàá lọ́ra ọjọ́ ọdójú wa yá láyé ṣàdúrà zúrọ̀ wọn ò ní jẹ́rìí irọ́ àwọn olùmọ̀mí rárá wàlẹ́dínà láyé ṣàdúrà zúrọ̀ ó làwọn tí wọ́n wítínẹ́sì ìbàjẹ́ ẹ̀ báwọn dàbúrú wọn ní gómẹ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ àbúrú ọ̀rọ̀ àsọgbẹ́nu ẹ̀ nígbẹ́gbẹ́ ẹ̀ ní bá wọn bẹ̀ yẹn ni pé ẹ̀ ní bá wọn bèrè wọ́nranwọ̀nran ẹ wá bá wọn bí táwọn ẹ̀yàn kílẹ̀ ṣe bí ẹ̀ à ń tayọ ní. àwọn ẹni tayọ three hours àmọ́ wọn lè ka kùrán ní fifteen minutes. láyé àdúrà zúrọ̀ níbi táwọn èèyàn jókòó sáfí wọn fíìmù ẹ̀ nípa wọn jẹ láyé àdúrà zúrọ̀ وإذا إذا مروا باللغو مروا كراما وإذا مروا باللغو ọlọ́run bá wá adam tí wọ́n wá gbàdẹ̀ kọjá ìyẹn ní wọn ò rí ọ̀nà àbáyọ àti kí wọ́n gba bí láti sọ wọ́rọ̀ yẹn kọjá márùn-ún ẹ̀ wọn nípa ẹni tí ó kú ọbẹ̀ pẹ̀lú gbọ́ọ̀mẹ́ ìkọjá alákọ̀ọ́lẹ́ni ẹ̀ ní bọ́wọ́ wọn bẹ̀rẹ̀ so mo ẹ má bínú pé tí mo fi ń ṣàpèjúwe fún wa yìí tó tó káwò pé sódò ẹ̀ bá mú tó téèyàn bá débi kan náà wọ́n gbé ah ẹ wò lóòótọ́ ni ojú mi ló ṣe wọ́n bá àwọn ọmọ yẹn sùn rẹpẹtẹ ẹ ọkọ tíyàn pé kí ni wọ́n ṣe bí fún ni wọ́n ṣe ń bì níbi tí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ tó ṣe pé láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dópin kò sáǹfààní tá níbi táwọn èèyàn ti ń parọ́ mọ́ ara wọn tí wọ́n ti ń ṣe ìbàjẹ́ ọmọnìyàn ìbẹ̀lẹ̀ ti gba táwọn tó ṣe kínú tí wọ́n jùkú sí. àmọ́ ìfọ́bọ̀rọ̀ àmọ́ ẹ̀ bá wọn torí wọ́n rọ̀gbọ́dọ̀ pé kí la fẹ́ mú bí ná kí ni tó gbé wa dúró ń bì. wà ìdá márùrù bìlá wà ìdá márùrù bìlá kò yìí gbogbo ìgbà tẹ́ ẹ bá bá wọn níbi táwọn èèyàn bá ti nígbà kọjá wípé kí ló lè kó àbùkù bá aṣọ àpọ́nlé àwọn bí bẹ̀rù ìyẹn ni pé wọn ní fẹ́ tí ó ti bá ní ìṣiṣẹ́ ní ìmẹ̀jì àwọn. وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى فِي حَدِيثٍ غَيْرِهِ Àwọn èèyàn máa ń kọ́ àwọn tó lẹ́pẹ́ tó máa rìn kọ́mọ kọjá lọ bí káwọn èèyàn ti sọ̀rọ̀ bàjẹ́ nípa ọlọ́run tí ààrẹ ti nà fàárí làánìhù má báwọn ìjòkó ń bẹ́ o ẹ̀rọ kí ni wọ́n ti ń sọ náà kí ló kẹ̀ ọ̀rọ̀ tó máa ń sọ yẹn tí ò bá ti bá tọ́lọ́run tó jíṣẹ́ rẹ̀ mú tẹ́lá fún yẹn kéèrè kí ni ẹ̀ òkú ń bẹ́ fàárí làánìhù àtẹ̀yẹ̀kúrú fi hadith rẹ̀ wọ́n bẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ mí tó bá jẹ́ wípé ọ̀rọ̀ yẹn èèyàn wá wà ń bẹ́ẹ̀

àwọn olùmọ̀ lápẹ̀júwe ṣẹ̀fúnpá rẹ̀ yẹn máa ń wá kankan lórí YouTube lórí kí ló pé lórí YouTube ibi tó tún wá ń sùn ó ń gbọ́ mẹ́sẹ̀jì kan lọ tó ti yé ó ń gbọ́ kọ́mẹ̀ntì kan ó ń sáàtì kan ẹ̀kẹ́rì pé lẹ́ẹ̀kan náà orí ó kà sí kí ni orí ó kà já wọlé ni yẹ́bà rí fíìmù kan yóò kà wọlé kí ló yẹ kó ṣe ọ̀pọ̀ rẹ̀ ọ̀fà kúrò mẹ́ orí ìsáàfẹ́ kò wò nù àmọ́ kì í ṣe tó wá lórí kí ni o tó wà lórí youtube yẹn àwa ọ̀dọ́ lè níyẹn bá mi dáadáa so nígbà míì ìyẹn wò ká lágbájá ká ó pòsì ọjà wọn kan tí a mọ̀ pé pé pòsì ọjà náà ló ti fẹ́ kí ni ó ló ti pòsì òwò ma ó mọ̀ wá pòsì òwò ọ̀hà rẹ̀ pé eléyìí ò ti kí ni ọ̀kan ni mo tó dáa ìdílé kó ṣe kí ni òwò ọkú mọ́rú lè lágbè mọ́rú ìrọ̀rùn ẹ̀ ò gbọ́dọ̀ bá mi bẹ̀ torí pé tó bá ti wọ sípọ̀sì kan tó bá ti wò ẹni tó wọ títọ́ọ̀sì rẹ̀ ó sì mọ̀ sí lágbájá náà view títọ́ọ̀sì òun so ní wàá máa ní òun náà tó ti ní followers tí ò bá jẹ́lẹ̀ àwọn èèyàn ní máa fi followers gbowó lórí ìbàjẹ́ lórí aburú òtẹ́ bá wọn táwọn èèyàn dánwò lórí online nísìnyí ẹrù pé n tó dára jù lọ òun ni kí òkú rẹ̀ níjànú pé kí mo fẹ́ wo kí ni mo fẹ́ wá lórí sí ìlọrí Facebook ó pé ẹni rẹ lọ́rẹ́ rẹ àbí ọ̀rẹ́ rẹ wá lẹ́yìn kan sí ìsẹ́ni kí ni sí ìsẹ́ni ilé wọ́n káwọn náà sínú bó sínú friends rẹ yàgbà wò má rí gbogbo pàtó àti sẹ́ńdì aburú ni wọ́n lóye kí ni ìyẹn náà má rí kọ́lá ti fẹ́ láwọn náà tó dáa jù ní pé you just need to minimize yourself minimize your time máa tó fi dátà rẹ wò àwọn èèyàn bẹ lórí atẹ́gùn tó jẹ́ pé wọn ò ní kankan tẹ́fẹ́ ti kọjá fún ọba yìí jẹ́ Wàyíza márùn ún ìlágún márùn kí ọmọ ẹ̀rẹ̀ bá olórí bàjẹ́. Wàlẹ̀bílá ìlànà irú bí ayá ti ọ̀pí ìlànà ìrú àìyíha ọmọ wa ọmọyára. Afá wa àbí ó láwọn jókòó sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run olójíṣẹ́ aláàtọ̀ pé aláà ò bí okun bí ṣé ń fún yín nírò pẹ̀lú èyí tí bí tóbi jù nínú ẹ̀ṣẹ̀ ẹ máa gbọ́ ẹ̀kọ́ àkàdá yìí èyí tó tóbi tóbi jù ẹ̀ṣẹ̀ ká tóbi ìka tó wá tóbi jù ká lọ. ó ń na abala ya Rasulullah a ní bẹ́ẹ̀ ni lóṣù ọlọ́ gbogbo ń tàn wá gangan náà nù ó lè balẹ̀ kọ́ àmà wa jẹ́ sàlàyé ẹ̀fọ́ àkàlẹ̀ kó díẹ̀. ọ̀la ànábì sọ fún wa sọ̀lá ìkà sọ̀lá ọlọ́kùnrin àjẹpẹ́ tí èèyàn bá ti bá èèyàn bá ń bi tán ti ń wò ní eléégún ẹ̀rọ àgbẹ̀ ní dúró wọ́n bá ti ní tó wọn wáìnì ọ̀pọ̀ gíláàsì rẹ̀ ó kà kí wọ́n lọ fẹ́ẹ́ pẹ̀lú tó wá gbé fídíò ó wá gbé fóònù náà wá gbé kí ó kúrò láti kọ́ ọ̀rọ̀ eléégún kí ló fẹ́ ti ṣe kí lẹ́ẹ̀rí ló fẹ́ ti ṣe ó ní ilẹ̀ máa bá tiẹ̀ lọ ó ní ìdí láàgbọ́dọ̀ wo àṣírkùbìlà ìbọ́nà ọba aláàwòrógún wà òkúrùkù ni wàá rí lẹ́yìn kéèyàn ń ṣe òbí rẹ̀ méjèèjì kò sẹ̀yà tẹ́ bá bá ọlọ́kùnrin àwọn abẹ́. àwọn tí wọn bá ní méjèèjì wọn mórí tọ́lọ̀ tó ṣe bá wọn tó kù wọn kò ní kí wọn máa bẹ lọ́wọ́ fún àti òsì wọn. àwọn tó bá ń láyọ̀ bàbá ní méjèèjì ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ òkúrùkù wà rí lẹ́yìn kéèyàn ó àṣẹ bàbá àti ìyá kó máa má ṣẹ̀wọ̀n kó gbé ìbínú sórí ọ̀kánà mọ̀tẹ́kì hàn wọ́n náà lẹ́bí tí àtọ̀lọ́lọ́ kọ máa bá nígbà tí ó sọ̀rọ̀ yìí mọ̀tẹ́kì ó jẹ́ni tó rọ̀gbọ̀kú nígbà tí èèyàn ọwọ́ lélẹ̀ láì tó rọ̀gbọ̀kú sórí kíni sórí rẹ́ṣíà tó ti yé àjálàta wájú kó dáadáa ó ní wọ́kọ́ọ̀l àlá wọ́kọ́ọ̀l zuur nínú tí ó mú yàn tó jẹ́tẹ̀ ńlá tí ó mú bínú ọlọ́run òun náà ní kíni ẹ̀rí èké ọ̀rọ̀ gbogbo orin táwọn ya gbọ́ lónìí ọ̀dọ̀ zúrì ni gbo ẹ má kankan kúrò nú ọ̀rọ̀ tí ò lè rí bẹ́ẹ̀ táwọn èèyàn gbọ́ lónìí wọ́n ní orin ìsìn ló ọba ni wà ní náà ṣe rí làhé làhé ìsìnmá orin tànánù ti dé tòní orin tó ní pé náà ti bẹ̀rẹ̀ èyí náà wo fọ́tọ̀ sí náà ti náà ti bẹ̀rẹ̀ orin ẹ kọ́kọ́ wò ẹ̀ẹ́rì pé ìyá àgbàlagbà ọ̀dọ́ langba tó ti tó máa years yóò máa ṣe bí ọmọ ọdún mẹ́jọ ìsìn. so aburú wa rọrùn fún torí ijó tí ó máa jó bí ó ti máa ṣe ẹ máa rò pé hànàlá ah, ilé mo wọ̀láì mo fẹ́ tẹ́lẹ̀ mi ń tẹ́ lọ́wọ́ rẹ̀ búra mi ò ní tẹ̀lé brékì ìwòrán mi ò ní tẹ̀lé brékì ìwòrán ẹnu ọ̀nà géètì mẹ́fàásì mo wà tí mo ń sin àwọn ọmọ tí wọ́n lọ́wọ́ tí wọ́n lọ sùkúù mo sì dúró mi ń sáàmì ìdíjú ràn so mo sì ń wọ́n mọ́ta ọmọbìnrin tiẹ̀ ń lọ sùkúù ó sì dúró lọ́ọ̀kan níbi tí ìyá rẹ̀ sì ti ń dáná ni mọ́ta bí ó fẹ́ bá ìyá rẹ̀ ti bá ó sì tó bá tán ó sì mú fóònù ó sì gbé kalẹ̀ iṣẹ́ mọ́ tí yà rẹ̀ ń tà kí nìyí sọ fún wa ó sì gbé fóònù báyìí ó sì ń jó wọ́n rò pé gbogbo wọn ti ń lùlù tò nínú fídíò yẹn náà ló jẹ́ kí ni o ló ti plé music yẹn ìbéèrè tó mọ̀ bí ẹni ara mi ni kàtà ní tẹ́lì fídíò ti ní lọ sùn ọmọ àṣù ọ̀pọ̀ náà wò ni kò sí tí ó fẹ́ ká ìjọ tí ń jọ àti orin tí ń bá kan orin rọ́ ni láàdá tó yùzú ó kà sẹ́yìn bá fowó ààrẹ dánlóòdù orin ń bẹnu sọ́rọ̀ ń jẹ́ yèké àlá ànábì ni wàṣàhádà tó zú àti ìjẹ́ ìkíni irọ́ àwọn sàhádà wọ́n ní ànábì ò dákẹ́ lórí gbọ́nà yẹn títí táwọn tó lò pé àláyáyí láìka sẹ́kẹ̀t ó ti dákẹ́ ó sì dákẹ́ pé ó ti tó ó ti tó níbi dáhùn ń pàwọn sí lórí gbogbo yẹn láti sọ̀rọ̀ bá káyàn la yóò máa ṣe kí ni yóò máa rìpítẹ̀ yóò máa rìpítẹ̀ pé yá lẹ́ta àṣẹkẹ̀ yá lẹ́ta àṣẹkẹ̀. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. أهل الكرة ومبه مروا كراما kí àwọn ní wá sẹ́ndì orin wá ní kọ́mẹ̀ntì ó wá kọ́mẹ̀ntì pé ó wá sí àmà ti láì èèyàn jójó òdìdẹ̀ ni ó wá ti pẹ̀ fún un kí ló ṣe wọ́n náà ti sọ fún ọ̀sẹ̀ pé àà ah, fine kúlùsù yìí níbo kúlùsù irú ti Jerusalem ní àbítẹ̀wó والذين إذا نذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا من رؤية باب الرحمن قلت إذا ذكروا بآيات ربهم Ndé àwọn tí wọ́n wà most concerned lórí ìdàdúkìrú bí àyà tẹ̀rọ̀bíhìn Abára wọn létí ọ̀rọ̀ ọlọ́run ọba wọn, tábá ka ọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn, lábùjọ́mọ̀já opposite àwọn tọ̀hún, opposite ni, lábìyà ìrù ẹ̀lẹ́ rí wọn ní rí fúnmẹ̀n wàmùyánà wàmùyánà, ẹ̀ní rí wọn ní rí ẹni tó dúró abẹ́ni tí sì sí sí ẹni tẹ́tí rẹ̀ di, àbí tí ò tiẹ̀ fẹ́ gbọ́ pé ẹ̀ka Kùránì wa òmùyánà abẹ́ni tó tiẹ̀ fọ́ sí pé kí ni wọ́n kà sí àbáyé ń sọ náà ẹ̀mí wọn lọ́wọ́ yá sí rò àlẹ́ à súnmọ́ tọ́mọ́ ọlọ́run fún wa wọ́n kárí àkọ́ àrùn ẹ̀mí rí wọn lẹ́ni tí wọ́n kò tí kọ́ àwọn olùmọ̀nú ó ó ní ó ké tí kọ́ sí wọ́n fún mu yára àbọ̀tì rẹ̀ rí rí pé òun ti ẹ̀yẹ bá fi kíló àbẹ̀ torí pé àwọn ẹni rẹ̀ alẹ́dínà ìzà zíkìrọ̀ wọ́ọ̀rọ̀ zíkìrọ̀ wọ́ọ̀rọ̀ wájì láti kòrò ohun tọ́láwọ̀ eléyìí ìzà zíkìrọ̀ wọ́ọ̀rọ̀ tó máa rán wọn létí ọlọ́run tó máa sọ̀rọ̀ ọlọ́run létí wọn tó fi etí láti bá wájì láti kòrò ohun ẹ̀mí wọ́n máa tẹ́ kí ni tó máa gbà ẹ máa rí lára wọn báyìí pé àà ah, ẹ̀mí wọn máa bẹ̀rẹ̀ torí pé etí kọ́ ló gbọ́ ọkàn ló jẹ́ kí ni ọkàn ló gbọ́. wà ìlà túlí láti àríyìn àyà tó zàdá tó hùn ìmáàdá. eléyìí wọ́n kàn rán wọn létí pé pẹ̀lú ọlọ́run tọ́mọ́ àkáyà nǹkan zàdá tó mi ìmáàdá ìgbàgbọ́ wọn lè fún ibẹ̀ láti mọ́gbó láti wò pé tá a lọ́kàn sí ọkàn wá ń sẹ̀mí ó lọ́kàn tá a gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n ti àkárù lẹ́gbẹ̀ẹ́ wa fọ́kàn rẹ̀ ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ní reflect. tọ́mọ akáyọ̀ lùkùnrin ní nǹkan tí ò bá ti reflect láre èèyàn ní òyìn ọlọ́pẹ̀ ìgbọ́ta fó tètè máa wọ́kàn rẹ̀ káàkiri ìmọ̀ kọ́kàn yẹn ó ti kú àbí kọ́kàn yẹn ó ti ń tòsí. kọ́kàn bá bẹ̀ ti kú kò sí tẹ́ ìfilé jẹ́ àbánú ọlọ́run ẹni yóò máa bẹ̀rẹ̀ lọ́n pé Allahumma ahyi qalbi dákun báyìí ṣe kí ni bá ń yí ọkàn yìí ọkàn máa ń kú o bọ́kàn ṣe máa ń dógùn kò dẹ̀ sí tó lè mú ìdógò kúrò lára ọkàn kódà kí ni ìrántí ọlọ́run àtàyè tó jáyè tó lóore tẹ́ ẹ bá tó fẹ́ yí ọkàn ẹ jó lọ bẹ iṣẹ́ ìjọba wọ́ọ̀tì àwọn èèyàn níṣẹ́ lónìí ẹ pé àwọn tó wọ iṣẹ́ lọ ọkàn òde kí ni. nínú bẹ́ẹ̀ ti wà nù tẹ́. níjọ́ tí bàbá wa jọ́ kí ìyá wa ta lọ́sí wọṣẹ́ yìí àwọn tí wọ́n àṣeyàn téèyàn bá bá wọ tí wọ́n ń bì sámi bọ́kàn tí wọ́n ń lapa àwọn afáwọn arìnrìn wa létí létí tẹ́lẹ̀ tí àyẹ̀ ti wọ́jẹ́ èèyàn kábà ìṣoṣo láì kò gbé fóònù dání kò fẹ́ kọ́ba èèyàn kábà ìṣoṣo sọ̀rọ̀ very close an hour tí ò bá tọ́ àyè tó for five minutes èèyàn ààrẹ èèyàn kábà ìṣoṣo tó ṣe kí ni kò gbé fóònù lọ fún tí wọ́n bá bẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ẹ wàá rò pé wọ́n fẹ́ rí kọ́ọ̀dù rẹ̀ ó kú ní àbíkí náà ti ṣe láti wọ́n ti ń gbókùn sí ìwé òkú gan ọmọ àwọn òkú gan ló bá ti kíni àwọn èèyàn ń kírun sókù la ìwọ́n ṣe kíni ló ń ṣe rìkọ́dì ẹ màtẹ́ ń tó bọ́ lọ́wọ́ èèyàn tó ti bọ́ lọ́wọ́ rẹ̀ pọ̀ ó ti sọ òkè wúdù ládábí òkè wúdù elékíní ó ti sọnù wọ́n tún wá ń tẹ̀lé òkú lọ wọ́n á rí kíni wọ́n á rìkọ́dì àwọn èèyàn fún kíni iṣẹ́ tá a fẹ́ ṣe láti pamọ́ fún pé yóò gbà àbí kó gbà láfẹ́ ọmọ fi hàn àwọn èèyàn pé ó dà ẹ̀rí èrò ṣe pọ̀ tó èrò yẹn pọ̀ àwọn ọmọ ẹ̀tọ́ ló ń gbà lọ́wọ́ wa ni. Àwọn eléyàn fi rú ààrẹ yìí àṣùnmọ̀ ìwà òyìnbá. Káàdà lọ́mí ẹ̀sùn lára ha, àwọn eléyàn kì ń gbọ́rọ̀ ọlọ́run nígbọ́ ẹni tó di sí abẹ́ni tí ò ti ẹ̀rí náà tí ò ní mọ̀ pé kí ni ti lọ. so ìtumọ̀ ni pé abùkátà sábà gbọ́rọ̀ ọlọ́run ká gbọ́ taratara àtọ́kan wa ká gbọ́ kí ni ìtumọ̀ yìí pé àwọn kan jù wá lọ dáadáa nípa ọ̀rọ̀ ọba dẹ́dà bí àwọn wo àtàdá tòmínà sàhàdà àwọn aṣáájú náà sàbí kánú àbúrò kìsìdì sẹ́mi pé ìjọ tẹ̀yìn àti ẹ̀ tábàlẹ̀ kakùnrin àti fúnra wa tó wáyé lórí reflect ní bá jáde lára wa ojú wa ìyẹn mọ̀ pé yóò wá bẹ́ẹ̀ tù. so kí lè dá sọ pé táwọn yẹn bá wá kà fún wọn kọ́ sẹ́mi pé pátá nẹ́bí wọ́n sick bed ìkẹ́tọ̀ lọ́lọ́kùn máa bá kí ló sọ fún yàrá Aisha ó ní rẹ̀ eh, Aisha múrù àbàbẹ́kiri pẹ̀lú ìsọ̀lẹ̀ lè nà lọ sọ fún bàbá rẹ̀ oníkó kírun fáwọn èèyàn oníkó lọ kí làbá kì ìyá wa ìsàfọ́ ní ìyá ọ̀ṣùlọ́lá ó mà tó wí lẹ́ẹ̀kìní ó wí lẹ́ẹ̀kejì ìyá wa ìsà padà sọ tí ò fẹ́ sọ fún ìpè tó wá kí n fáwọn èèyàn lámúyẹ́sùmá àlùkìrọ́ àmì kẹfìlà ti bùkà yìí ẹkún rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ kùránù ẹkún rẹ̀ ní jáwọn èèyàn gbọ́n tí ń kà ìyẹn túmọ̀ reflect ọ̀kan àwọn lọ́dọ̀ àwọn tán lọ hajji ìyáwá tẹ̀lé obìnrin lẹ́nu tó sọ̀rọ̀ yẹn fún mi ó ní nígbà tí àwọn dé àràfá ọdún inú ọlọ́mọtàjá lè lọ àbẹ̀mọ́tìrí wà tó lọ sí látẹ̀wọ́gbà ó láwọn adé àràfá ó lásìkò táwọn ń kí àìlà àtàlásàrì lọ tí yẹn fi ràn mú lọ

ọ̀yà káwọn yẹn ni wọ́n gbọ́ pé wọ́n ká kútúbà mo ní bó ṣe rí nù torí pé àwọn èèyàn ò reflect ó làwọn èèyàn ó máa wo lárúbáwá tá máa rí funfun tí ń sunkún di kábà kílẹ̀ màdá máa ń sọ ó ní ah! ẹsẹ̀ rẹ̀ pọ̀ rẹpẹtẹ ẹsẹ̀ rẹ̀ pọ̀ dẹ́gbà tí ń bá ẹkún tí ń sun ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ni wọ́n àmọ́ pé kò rí bẹ́ẹ̀ so bó láti lọ́mọ̀ ni pé àwọn ìbádùn rahman àwọn tí wọ́n jẹ́ irúsìn ọba adẹ́dà wọ́n lẹ́ni tí ó wà wólẹ̀ àbẹ́ni tí ó máa kọjá lọ lẹ́ni tí ó wọ̀n rò pé kí ni wọ́n ń kọjá tí láàrín àpá ẹ̀ ń sọ lẹ́nu tí ò gbọ́ títí yẹn ti di wọ ọmọ ìyá náà ó dàbí ẹni tó fọ́jú ní òṣèré. وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ سُجَّدًا وَرُكِعًا Àwọn kan tó nìyẹn tó jẹ́ pé ìgbà تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ wọ́n bá tiẹ̀ wá káyà ọba àdọ́dà fún wa. Ọ̀rùn kí ni wọ́n ṣe tó wò lẹ̀ sùjàdà lẹ́ni tí ó forí kalẹ̀ wá sí ni ó wọ́n mú ìyá lẹ́ni tí ó máa sọ bá dẹ́dà. Ayà tápà ká ló tún mọ́ mẹ́rin ti ọ̀rọ̀ Ali bun Iyadi bun Fudayl. Ali bun Fudayl bun Iyadi. Mo ti fàá sáré yẹn fún wa rí. Tí Ali tó jẹ́ ọmọ Fọláfò ọ̀kanú àwọn àgbà nínú àwọn olùmọ̀sáájú, ọmọ rẹ̀ ló ń jẹ́ Ali bàbá ni Fudayl ibn Iyad tí bàbá rẹ̀ sọ pé gbogbo ìgbà táwọn bá fẹ́ kírun ẹmọ gbogbo kan táwọn bá fẹ́ kí ni táwọn bá fẹ́ kírun àwọn òwò sáfù wò dáadáa òun wẹ̀yìn òjú àti àtẹ́tọ̀ àwọn jàmáà pé sáfù sáfù tẹ́lẹ̀ ẹ̀tẹ́tọ̀ dáadáa o ẹ̀tẹ̀tẹ̀kẹ̀ ẹgbẹ́ o wọ́n wà máa wò lórí sáfù yẹn tí a lè ò sí lórí sáfù tó lákọ́mọ́tì sàlọ́lá wọlé tí ò bá sí mbẹ̀ òun mọ̀ ru tó bá wà bẹ́ẹ̀ òun kọ̀dọ̀ mọ́ rọ́yàwó ló lè kà ó nítorí kíni ó nítorí pé tó gba ilé káyà tó bá ní ìṣe pẹ̀lú ọ̀rọ̀ iná alámàdé so àbáyà tó ń ní kíni àlìjẹ́nà ó ní bẹ̀rẹ̀ kò mọ̀ pé ń bọ̀ ó ló kíni ló bá bẹ̀rẹ̀ kùránì sì ni àwọn gbé sí pé kùránì táwọn ó kí àwọn ọmọ ọmọ jíò láwọn àyè kan torí pé wọ́n fẹ́ gbọ́ kùránì bẹ́ẹ̀ ni wọ́n bá ti ń ka kùránì púpọ̀ mọ́sáàsì kan àwọn kan ò ní lọ́bẹ̀ ṣé wọ́n ti máa pẹ́ jù máa pẹ́ jù ló fà ẹ́gbẹ́ tọ́lá ti ni bí kìí ṣe ìkẹ́kọ̀ọ́ ẹni tí ń kí fún wa àti ṣe sí àwátá lọ kí torí pé gbogbo kó ṣe kí ni silent gbogbo kókó kí ṣe àwọn ọ̀tọ́ mọ́ ṣètè sí kan ní mọ́síláṣí púpọ̀ dáadáa tó mọ́ ń ṣe nílá àwọn gan ní alákòjọpọ̀ tó wá ṣe ọbáde tó mọ́ ń ṣe ń bí iná ká ṣe ìyà àwátá ìbá ṣe kámọ́ta o wọ́n ti ṣe ọmọ ìmáàmù ti ní Allahu Akbar tó ń bẹ̀rẹ̀ kí ni o àti àwọn yóò sì wọ mọ́síláṣí tó lè máa fi tájà bọ̀ náà Bọ́lọ̀ máa lè kí ni? Ó jọ máa táàgì fóònù. Máa wù gbá rẹ̀ kí. Wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀kùnrẹ́dẹ̀ rẹ̀ ráwọ̀ ti bọ́ọ̀. Ó tún wá lè kí ni? Ó tún wá ń táàgì fóònù. Ó tún bẹ̀rẹ̀ sọ̀lá. Wọ́n bára kàlá ọ̀fíkù. Ẹlòmí ọ̀pọ̀ àjẹ́ wípé tó wà lórí ìrun yẹn ọ̀rọ̀ fóònù yẹn ń chájì àbí ò chájì ní èdè kíni lè wà lẹ́nu rẹ̀. látẹ̀ mo fi sọ fún wa pé wọ́n máa fi fóònù síwájú tá a bá ṣe kíni a bá fẹ́ kí wọn máa ẹ fi sápò ẹ lọ fi ibì kan torí kí wọ́n máa fi sápò kẹ́mi wọ́n lè wà lórí tí wọ́n ń kà. wọ́n kà kéwù fòdẹ́rù gbọ́dọ̀ ẹ̀yà rẹ̀ sọ ìmọ̀ wọn wà ló bá wó ṣubú ó gbàbẹ̀ lọ sọ́dọ̀ náà. Ìzátúlìyàtì àlẹ́yìn ayàtò Rahman, ọrù sùjádà wà bọ̀tù yá. Wa ìwà ìyára ọ̀rọ̀ يدعون من من يقول أيكم زادته آله إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون والذين يقولون ربنا الذين يقولون ربنا هب لنا من أبوابنا وذرياتنا قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا

ọmọ awa ọmọ alágbájá sọ́háràlá sáájá pé iṣẹ́ wa a tún ṣe bàbà sọ́dọ̀ ọlọ́run iṣẹ́ bá bàbà lọ́dọ̀ ọba dẹ́dà káàrò pé ń jọ wá lójú iṣẹ́ òru bá bàbà lọ́dọ̀ ọba dẹ́dà ń jọ wá lójú àwọn èèyàn ṣe ń tó dájú bẹ́ẹ̀ lọ ìwé ọ̀sẹ̀ àwọn pé kí wọ́n lọ́wọ́ wọn. àwa ọmọ alágbájá ọmọ bàbá àwọn ẹni rí Bàbá wa ní tẹ́tù, olóbáwò yẹn débi ọ̀rọ̀ ní ike lónìí. Nígbà pé ilé ike wọn, wọ́n wá sí ẹ̀ta ìjẹ́ náà bẹ̀rẹ̀. Bébí àbá ti jáde ilé ike owó títí kí ni o. Nígbà yìí pé àáfàá wa ní ó fún wa ní tíkẹ́tà ìjẹ́ náà, àáfàá wa táwọn gan ran kan kí ni o. Ìfẹ́ ọ̀nà. So a ti fi quality yẹn lẹ̀lẹ̀. Iṣẹ́ táwọn bàbá rẹ̀ wá ṣe àwọn èèyàn òṣìṣẹ́ yẹn mọ́ lónìí. Ọmọ dáńdà sórí lórí social media ń sìn. Alàfáà gbà ààrà wà á ní kí ni ìbéèrè tẹ́bì mi ni pé tààlà àfáàgbà lọ́dọ̀ wa àfáàgbà lọ́dọ̀ wa tí àfáà ní lọ́pọ̀lọ́ kí la fẹ́ fi ṣe ó fi jẹ́ wàhálà wa lónìí ká ní kí ni ó tààlà àfáàgbà kí la fẹ́ fi ṣe what do we need this for ilé àwọn o kìíní kan o kí wọ́n rò pé gbogbo tí ò tó ṣe fáàrí bẹ́ẹ̀ni ròyìn ẹ́ àti kílẹ̀ lẹ̀ ó tó yẹ ká lọ tẹ̀lé láta àyà àti wọn báwo làwọn ènìyàn ṣe láyé wọ́n bá dẹ́ta fi gbà fún wọn tó báyìí àti yẹn àwọn kan ṣe nígbà tí Umar ọmọ kàtọ́ ọ̀bù ma Umar ọmọ kan ní ọmọ kàtọ́ ọ̀bù yọ̀ọ̀lá rẹ̀ tó di nígbà tí ó padà sọ́dọ̀ ọba dẹ́dà sáàmà bó ṣe padà ní ọjọ́ tí wọ́n asàtì ní ìbẹ̀ ni wọ́n gún mi lórí kí ni ìbéèrè ìpè tó pààyàn lẹ́bi dẹ́pa ọ̀pààyàn mọ́rù pààyàn torí wípé ẹrù mùgíra ó wá sọlí síìtì fún sọ̀kọ́ọ̀tì rẹ̀ Umar òṣèkí ni kò dá ilé ẹgbẹ́ kò mọ́mọ́ ta lọ wọ́n bízì ní kéwọ́lá màá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ náà kó kọ ìwé fún mi kí n lo ti owó kó fún ìfilẹ́rú lóòrò kó bóyá ó kàn ìgbìnà òun that's it àtẹ̀rọ̀kà mí náà tó tún jẹ́ reading agenda rẹ̀ náà fi gún níbo ló sọ́bẹ̀ ní lórí wọn máa dáríkà kò kú níbẹ̀ yẹn lágbàgbé ó wá wà lórí bẹ́ẹ̀dì tí ń kọ́ kàkà kú tára ń ní tí wọ́n sọ pẹ́sẹ̀ fún wọ́n wá gbórí rẹ̀ díẹ̀ sórí pílò apá àwọn Abdullahi ọmọ Umar tó jọ ọmọ rẹ̀ ó ní táwọn bá fún bàbá àwọn lẹ́kọ̀ọ́ mu ẹ̀kọ́ yẹn jáde lójú wọn dì ẹ wo wàhálà tí Umar ṣe lórí ẹsẹ̀ ṣẹ́mọ̀ kọ́ àrùjá bá mi gbogbo wà látẹ́ sí èdè àtàlẹ́bì ìjọ jagun ẹ̀dá ń bẹ́ àtàlẹ́bì lọ gbogbo ewu jù ọwọ́ bà sọ yẹn fún mọ́wọ́ wọ́n lá wàhálà tí mo ṣe pẹ̀lú ànábì wàhálà wo ló ṣe ṣe àmọ́ kò jọ lójú nìyẹn torí pé iṣẹ́ yẹn ò jọ lójú ẹ má jẹ́ sẹ́yìn ọmọ àjọ wa lójú ẹ má jẹ́ àwọn èèyàn náà gbé wa àwa ní ká múra irú iṣẹ́ wò là á ṣe táìtù yẹn kọ́ ló bàbàrà mọ́ ìwọ̀n sọ fàdọ̀ láì pé dọ́ara sí alàlárdi orí mi létí ni gbé lórí yẹn yọ bí òkú ọ̀bẹ yọ bí òkú ọ̀bẹ jẹ́ gbórí lélẹ̀ lásán làálàlọ́ yẹn zòrò ilẹ̀ yẹn fà yàrá hàmà yẹn fà nà kọ́ bóyá ọlọ́wọ́ tiẹ̀ jẹ́ bójú wò mí yóò lè kí ni yóò kẹ́ mi tí wàá ní tiwa lẹ́nu. ló fà ní ìròyìn yẹn lọ́ba dẹ́rọ̀ òfin ló tẹ́lẹ̀ wà ìbádùn ramen wà ìbádùn ramen wà wà lẹ́bí ìlà àtàwọn tó ṣe pé ajẹ́pẹ̀wọ̀n yẹn gbogbo wàhálà tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe àti ń tọ́ba dẹ́dà ni wọ́n fi ń ṣe wọn ò wá gbàgbé àwọn ọmọ wọn àti àwọn wọn lórí dáadáa wọ́n ni wà lèrí àtàwọn tó pé yẹ kúrúnà rọ̀pẹ̀lá wọ́n ni àwọn tó dẹ́ pé yẹ kúrú tó jẹ́ àwọn tí wọ́n máa tọrọ ń gbogbo ìgbà tó ti gbìngáàsì wọn ìdí ọ̀rẹ́bẹ̀ wọn tó máa bẹ́ẹ̀dà orin tí wọ́n máa kọ́ ti wọn ń jádùá gbogbo nǹkan wọn yẹ na làwọn gbàmẹ̀ ó sàmà ní ọlọ́run ọba wa o ọlọ́run ọba wa o sẹ́nà fún na gbẹ̀dájú ọ̀nà àná annam nígbà tí wọ́n tọrọ gbogbo yẹn tán wọ́n wá padà parí ẹ̀sẹ̀ yẹ ọlọ́run ọba wa o. Tó bá jẹ́ pé iṣẹ́ tẹ̀wọ́ pa lọ́dọ̀ rẹ̀, náà, ẹwọ́ ga a jẹ́ pé orí wa ò tí ìlé pé káàbá rẹni tí ó dogun orí lára wa ó ti fẹ́ra orí yẹn ò sí sí ni àti ilé rí lóore ìsẹ́ni tó ń jẹ́ àlífà bàbá rẹ̀ àlífà bàbá sí àlífà bàbá sí Àgbẹ́bí Zakaria ẹ̀gbọ́n tó kọ́kọ́ bá dàdà ni. Ó ní rọ́pì àbúrẹ́ rí dàdà Zakaria ọ̀pọ̀. Ìtẹ́kọ́kọ́ rọ́mẹ́nìkan, ó ní bòmí lẹ́ni tí ó jogún eré. قال رب هب لي من لدنك ذرية طيبة Ọlọ́run tó lápọ̀ bá gbàṣẹ́ ìlọ́wọ́ mi dákùn tó bá jẹ́ pé ń bímá ọmọ tó bá gùn mi ó ń lọ ọmọ tí ó jogún mi. Ẹ̀kọ́ wá bọ̀ ó ní yẹ̀rí tù ní ọmọ tí mò ń sọ̀rọ̀ yìí ọmọ tí ó jogún mi tí ó wà jogún ìdílé ànẹ́bí àkó iṣẹ́ táwọn ànẹ́bí ọlọ́run gbé lọ́wọ́ ni ó bá ń gbélé ọmọ ẹ̀ lọ́wọ́ àwọn ànẹ́bí rẹ̀ ábìlà náà ní àgbòrá ìdìnà lákòógbò wa lára àwọn ìyàwó wa ẹja padà ẹja ọ̀dà láyàrá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó yóò bá bí máa rí kí sọmọ ìdìnà lè máa jẹ́ rí kí sọmọ tí mo kì í gbogbo ọkùnrin tí ó bá jèrè ọmọ ó bí ọmọ látara kí ni ó lóyún ní káàkiri àlẹ́ láti ibi kíni o láti ibi ìyígi tó jẹ́ kíni tó lálàáfíà ànábì sallallahu alaihi wasallam ó ní wò ní tù mí nìkáhìn láàrin ìsìnbà ó ní wọ́n bí òun ànábì mí nìkáhìn ó ti jẹ́ wípé ìfẹ́ ni iṣu lọ́kà níbàámu pẹ̀lú òfin ọba dáadáa ò gbajúmọ̀ láti kò tẹ́ bí òun àbọ̀ òun tọrọ nàmá òun ni wọ́n so igi ìtura ajẹ́rẹ̀ ọmọ wọn àzìwájì náà èyí ó lè jèrè ọmọ àlè

tí àti ń tọ́ba dẹ́dà bò làwọn máa ṣe kí ni náà bàbẹ́ sú ní pé àfọmọ ohun mẹ́rẹ̀ẹ̀rin ọkọ̀ òní kankan nù rẹ̀ ẹwà ló pé téèyàn gbọ́dọ̀ gbé nínú láì kí o sì máa báyé tó ẹwà ló pé ẹ̀ka kọ̀ sí ìyàwó ilé lọ ní àzìwájì náà ọ̀nà gbò wa látara kí ni ìyàwó wa ìyàwó tá a fẹ́ nípa mu ìṣẹ̀rí à bú wa ọ̀nà báwọn ẹni ọlọ́run nínú àdúrà àwọn ìdílé ẹ̀fẹ̀ wọn tọ́ba dẹ́là bú wa látara àwọn ìyàwó wa àti kí ni wọ́n rí ní ẹ̀dí àtàwọn ọmọ ọmọ wa ẹ̀wọ̀n sọ̀rọ̀ ẹ̀wọ̀n sọ̀rọ̀ lóbìnrin èèyàn ò lè bímọ rẹ̀ àbí tó bá níyàwó rí. ẹ̀yàn ò ní ọkùnrin ò lè bí rí ọkùnrin ò sí lè bí rí àti lọ́kọ rí min azwajina lára àwọn ìyàwó wa wà lórí ìyá àtàwọn àrọ́mọdọ́mọ dáadáa lọ́dọ̀ káàrí wa tún tutù láì tí ó ẹnu wọn bùkátà tó ìyẹn náà náà ayù ní Ọlọ́run bùn wa ní tutù ojú ọmọ lára àwọn ìyàwó wa. Ìbílẹ̀ sábẹ́lẹ̀ ni pé ó yẹ ká jókòó ti Kọ̀sán, kí mẹ́tẹ̀ ni kúrátà ààyùn, ìtútù kí ni ìtútù ojú. Ilé ìgbọ́n máa ń pè ní coldness of the eyes. Kúrà ìyẹn ni tí máa fi ní lọ́kàbalẹ̀, tó ti máa mú ní ẹ̀yìn dùn. Kò sẹ́yìn máa ń rí láì, sínú ìyẹn máa ń dé kí ni? Sínú ìyẹn máa ń dùn. Lónìí, àwọn ẹ̀sìn ti ṣe é kiri, ẹja padà aláì kò rí bẹ́ẹ̀ tí ọmọ wa ò bá sí ìra mọ́tò inú òbí òbí ṣe kíni kò ní dùn mọ́tò lẹ́kọ́ ní dùn ọmọ kò sílẹ̀ tẹ́bá ní táwọn ọba ṣe fáàrí lórí ọmọ kí ni wọ́n mọ̀ tí wọ́n fi ṣe fáàrí dáa mi tí ó get admission sí Oxford inú àwọn ìwà rẹ̀ gíní àwọn ọdún alhamdulillah ọmọ mi kọ́ wà lamẹ́ríkà ìkan wà ní Britain so ìkan wà ní Australia ìyẹn tẹ́lẹ̀ ìrẹ̀ o ìyẹn kọ́ ní ìtùkù fàárẹ̀ sí kọ́rọ̀ta ààyù ni ọmọ tó jẹ́ olùkáyà ọlọ́run ó jẹ́ kí gbogbo kódà tí o bá ti kọ́lé kódà tí o bá ti ra mọ́tò a máa wo ọmọ báyìí sínú ilé ìdíkì ni ẹni ò dùn ọlọ́run mọ̀ dùn o àwọn èèyàn ní ẹgbẹ́ ọmọ tó ra mọ́tò láti lẹ́yìn ṣé gbogbo ọmọ tó kọ́lé láàpẹ̀ lẹ́yìn tó ṣẹ́mà ìyẹn làwọn èèyàn máa ń wò kọ́dà wọ́n gbé sí àràmù lọ́mọ lọ́wọ́ àwọn èèyàn ti lọ sẹlẹ̀bírẹ̀tì rẹ̀ ibi a gínẹ́sì fún níṣẹ́ gínẹ́sì ó fún ní ní ilé ọtí wọ́n fún ní wọ́n fún níṣẹ́ àwọn ọmọ wa táwọn àlókè òkun ẹja bí wọ́n kébò ni wọ́n ti ń ṣiṣẹ́ ẹja bí wọ́n dáadáa ẹ̀ka bí mi ní èrè kan ẹ̀rù yẹn bá mi gan ṣé èèyàn sì lè máa ronú lásìkò yìí wọ́n ní iléeṣẹ́ tó ń fi ṣiṣẹ́ iléeṣẹ́ ńlá ni àmọ́ tí wọ́n produce ń bẹ̀ ó pọ̀ gan àmọ́ ló táwọn produce àwọn beverage làwọn produce àmọ́ àwọn tó produce alcohol pé bóun ní ká ti ṣe ìbéèrè kan béèrè èmi ò má èmi ní ó lọ sí kí n lọ síwájú ni naturally company yẹn yìí ṣe tó produce alcohol àmọ́ ọ̀rọ̀ wà ní tẹ́lẹ̀ kí ni èyí tó sì pọ̀jù ní ọ̀dá tìǹ ó làjá fẹ́ ṣe ó dẹ̀ ẹ̀rù ń ba òun kì í ṣe tó ń produce gẹ̀gẹ̀ nìyẹn beverages àwọn minerals soft drinks àmọ́ wà nínú rẹ̀ ni ó yá ṣé owó láti fẹ́ yan owó tí wọ́n fi sanwó fún sanwó soft drinks owó juice ni wọ́n fi sanwó fún àbáwọ̀ kí ni. kẹ́mọ̀ tí àti àwọn èèyàn sì látàjẹ́ ṣùgbọ́n ọmọ wọn bá ń ṣe irú tẹ́lẹ̀ yẹn kí láàrò ọkùnrin mẹ́fà ló ń bí obìnrin méjì gbìyànká ni wọ́n ìyẹn kọ́ tó lẹ́kọ̀ọ́ bí àì ó ní kọ́ máa wá ó jẹ́ ní eré ọmọ ó ṣe kí ni kò jẹ́ ní eré Ọ̀bẹ́rẹ́ rẹ̀bẹ̀lẹ́rẹ́ ní àjọ àdúrà. Àjọ́ àdúrà ká gbọdọ̀ máa sọ̀rọ̀ ọmọ náà bá bí tí ò bá ti bá wa tún àìsí ìjèrè ẹ̀. Hmm. ẹni kílẹ̀ rí wa ẹ lọ bá àdúrà ànábì Ibrahim àbúrò àtàní ànábì ànábì tó sàdúrà jùlọ náà Al-Qur'an ẹ lọ gbàdúrà rẹ ẹ lọ wò ó ní. ní mo kí lè sọ́lá wà ní ìyájí. ọ̀dà láìnù rọ́bà náà rọ́bì ọlọ́run ìjì á mo kí lè sọ́lá lẹ́yìn tí ó lè máa gbẹ̀rù dúró wà ní gúrù ìyàtì àti owó àtàwọn àrọ́mọdọ́mọ ní ẹ̀yà àmọ́sọ̀rọ̀ rẹ̀. ìgbàlọ́ àdúrà ọmọ ọmọ rẹ̀ Yakub alẹ́sàdá Yakub kí ni alẹ́sàdá ó ní amúkúntún ṣòhàdá Ìkọ́dà nígbà ní ìyá. Ìkọ́dà nígbà ní ìyá Lẹ́mi àti rárẹ́ pò láyé, kí làwọn ẹmọ́ sọ fọ́mọ wọn? Ẹmọ́ já o, kọ́ bá ti ẹmọ́ jò jẹ́ wà láò. Sọ́rí èyí tó wà lẹ́kọ̀ọ́, ìwọ tó jágbà máa ṣe kí ni? Mo fún ẹni báyìí. A ti ń complain, àìwádìí kílà kígbà ti ń bẹ lọ́kàn àwọn wa. Àìbéèrè àkíyà ìdìsọ́kàn wọn. Ó yẹ ká tẹ̀lé máa wo pé kí wọ́n ọmọ wa, ìwo ló ní ìsìnkọ́mọ̀ lórí ẹ̀sìn. Ìsìnkọ́mọ̀ tó ti dì í àpamọ̀ yẹn mọ̀ wí máa jẹ́ ìròwé ṣílábí ṣe ẹ̀rọ kí náà lè rí ṣe ẹbí ní ẹjọ́ kọ́ tìrìlá wa náà ó mọ̀ wí wá ní kí ni ó jẹ́ tíkẹ́tà àlìjá náà ó mọ̀ wí kò nígbàgbọ́ ó mọ́ kí ni kò mú ọlọ́run lọ́kàn ṣoṣo kò dá ọlọ́run rẹ̀ mọ̀ kò ní júwe ọba tó dá àwa ní ọmọ ọmọkọ yẹn o abẹ kó bá wa rọ ọkàn wọn wà bẹ́ẹ̀ ni o báwa rọ ọkà ọmọ wa síbi kí ni ó Allahumma ya muqallibal qulub ẹ́ eh, sabbit qalbi ilá labirik tí ò bá sì fọ́kàn wọn síbi ẹ̀sìn àìtí ìjìrì ńlẹ̀ àwọn àgbàlagbà máa ń pòwe wọ́n ní tí máa ń wu tó máa ń wu gbẹ́nà kò sí ẹni tí ó máa ṣiṣẹ́ ayé kan wọ́n máa fẹ́ jẹ́ kọ́mọ àwọn oṣù kí ni ọdún àwọn ó ní ó ti jẹ́ nílé tí ò ní fẹ́ kọ́mọ oṣù kí ni ó jẹ́ nílé. Àwọn tó máa wù ẹni ẹ. Bàbá ṣiṣẹ́ bàbá, ó wá pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin wa pé irú rìn tí bàbá rẹ̀ ń rìn yìí, irú gbàgbọ́ rẹ̀ yìí, ń ti bẹ lọ́pọlọ rẹ̀ yìí. Bí kọ́ ṣe kí ni? Àwọn yẹ kó máa jẹ́ náà sí i bá ń ṣe ẹjá máa fi mú àwọn ọmọ wa ẹjá máa fi kí ni wọ́n sọ̀rọ̀ ọmọbìnrin kan fún mi just operation ó ní ah, màmá ẹ o ọlọ́run jẹ́ orí ìjọba ìfàfà tí ó fàfà yára ń sunkún ni ó ní mi ò ní kó o fẹ́ àfọ́ òní wá sí àwa la ń gbà pé láàfà tó dáa jù ní kó ṣe kí ni kó fẹ́ ni rèé tó o bá ti fẹ́ ẹni rẹ lọ́kùnrin alẹ́ máa fẹ́ náà àwọn ẹ̀kọ́ wá jẹ́ lórí àwọn arípa àwọn kan lẹ́kọ̀ọ́ ọbọ̀ ọmọ ẹ̀ ló ń rí tí àwọn òbí rẹ̀ rìn tó fi rí ẹ̀ka gbọ́dọ̀ kí wọ́n rí àti lóbìnrin tí ó sọ rẹ̀ pé o àbúrú náà sọ́hánàlá sétorí tí wọ́n kẹ́yàwó lé ẹ kò fi blackmaili bàbẹ́ ẹ tó kò fẹ́ rí dáadáa kankan lára kí ni o wípé ọ̀rẹ́ mi gà ìtọ́rí tí mo ń ṣe yìí mo kà bá ká mú ní o kò fi ń fara rúnnú o kì í ṣe tó dáa láwọn mẹ́wàá ìpé ń tó dáa nìyẹn tó dáa nìyẹn a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Bábá ní kó bèèrè ó borí káwọn kan ní rárá àwọn ògbà. Ee, Firdaus Amasa, kíláàpì Firdaus Amasa, àfikọ̀ Allah wa ra'á ọlọ́mọ̀sálà mójútó tó jà nítorí pé wọ́n pè òun sí bá lọ́yà pẹ̀lú kí ló ìlú hijabu òun. Àbí ló fi dájú ọdún mẹ́ta ọba adẹ́gbẹ̀ẹ́ tó tẹ́kí ni ọkọ̀ gíráǹtẹ̀ àti wá rí ẹlẹ́yà tó gbojú. Àmọ́ sọ́wọ́ tẹ́kí ni òun òbójú jẹ́ o ilé ìwà ti kí ni wà bójú pátápátá ó wá kọ́lẹ̀ ìjọba tó lọ́mọdé ara ò sọ pé tó bá rẹ́ni tí ò ṣe dáadáa wọ̀tọ̀ ní sí ẹ̀ ní tó dáa jù tó lè fi jẹ́ tutù ojú omi kó jẹ́ mùsùlùmí ẹni rí lójú ọ̀nà gbogbo tó bá ti kí ni kò wà fẹ́ wa tí ò bá ti jẹ́ mùsùlùmí ẹni rí kò sí ìsẹ́ni tó ojú fún wa. wọ́n tún sọ̀rọ̀ ọmọbìnrin kan fún alamẹ́ríkà ń sìn àwọn ní orò surgeon ní orí surgeon àwọn tó jẹ́ wípé àwọn máa suppression ọpọlọ àwọn lágbára jù àwọn ìlà egun àwọn ìlà ẹran ẹnàmọ́là orí ó wá jẹ́ mùsùlùmí tó ló kí ni olùrọ̀ hijab òun ló wá head department yẹn káàmù kékeré máa ń tọ́ wá Àwọn òwe òkà wa ó borí rẹ̀ ògbọ́ ọpọlọ rẹ̀ ó sábà ṣe kí ni kò sábà tọpọlọ ìdè lọ. So ìtutù ojú nìyẹn fẹ́ rí ọpọlọ tí ńlá yẹn kọ́ ní àákì tàbí ìjẹ́ kí ni o ìjẹ́ mùsùlùmí rẹ̀. Ajẹ́ gbogbo tọ́mọ wọ́n kà jẹ́ eré ńlá àkọ́kọ́ sá òní bóyá ó ṣe kí ni yóò sì jẹ́ mùsùlùmí. Tí ó dẹ̀ jẹ́ ni tí ó fẹsẹ̀ rinlẹ̀ àlè ìsìnkọ́nà àlàdín tí ó jẹ́ mùsùlùmí tó tó táwọn ẹni àná máa ń bẹ lọ́wọ́ bá dẹ́dà fún un pé ábílà náà. nínú ìwé ìdílé wa ní ìyá ìyá ìwàta ààyè. ẹ wọ́n ní ìtutù ojú fún wa. ẹ wọ́n máa gbọ́ ẹ̀ka àdúrà wọn sójì. wàjà àrùnmáyé ni mo fẹ́ kí ilẹ̀ ìmọ̀ àná. wọ́n kò wá sí wa láṣáájú báwo olùbáyọ̀ ọlọ́run. ajá wípé nǹkan náà fẹ́ jẹ́ ni pé tún àwọn náà ṣe àwọn ò lè jẹ́ role model. àwọn kan bọ̀ tí bàbá ti jẹ́ role ọmụ ọmọ òníta ya ọmọ lánàá bójú délẹ̀ kí ya ọmọ ara kò ní ni mo ṣàkíyà ya wá ya aṣáájú àwọn ọmọdé ìmáàmà na ya ní mufrod ní ya na ti sáájà sáájú àwọn owó olùpayọ̀ lọ. ọ̀rọ̀ ànábì Yakubu tí mo sọ lẹ́ẹ̀kan ó ṣe pàtàkì ajẹ́ pé tó gun ànábì Yakubu tí wù lára ọmọ ẹ̀ ni pé máa ká gùdú nà mí bá a di kí lẹ́ ọmọ ẹ̀sìn lẹ́yìn mi ẹgbẹ́ kò fi wọ́n pé ìṣẹ́ kí ni wọ́n máa ṣe ìṣẹ́ kí ni wọ́n máa ṣe fọ́ọ̀tì parí ilé rẹ̀ àbọ̀ parí rẹ̀ fọ́ọ̀tì la mọ́tò ní àbọ̀ ẹ̀sìn wo gẹ̀lẹ́ mà sìn kí ni rí Ìtàwọn ọmọ ẹ̀sìn rẹ̀, àtọ́lọ́run bàbá rẹ̀, bàbá rẹ̀ Ismaila wa Ishaqa, ìlà àwọn ìṣàwádà lọ́wọ́sùn, ẹjẹ́ dọ́là nìyẹn gbogbo àwa tá à ń jẹ́ bàbá lónìí àwa náà ń jọ máa fún yín ló bẹ̀ wá gan. n tí ó mú àwọn èèyàn sínà lónìí ni pé wọ́n ti rán ọmọ ní skul wọ́n bí lè pé ọ̀ràn yẹn gan ní káwọn òjèrè rẹ̀ lórí skul. wọn ò fẹ́ mọ̀ ọmọ èèyàn sẹ́sìn wọn àbí kò tẹ́ ni kò sẹ́sìn. ìyẹn tó ní yíyù ẹgbẹ́ ọgbọ́n máa ta abálò rẹ̀ máa jẹ́ rẹ̀ ni ẹgbẹ́ rẹ̀ nítorí pàtàkì ni pé orí kí lọ́mọ yẹn ṣe

wọ́n ni sílífà ọ̀bẹ́ìdá ọ̀díjà ìlọ́lá lẹ́jẹ̀rẹ̀ rẹ mọ́mọ́ oníṣòkò tó wáyé bá ní jẹ́rẹ̀ rẹ o wọ́n fi èrè síbi kí ni sí ìwé wọ́n ò fi èrè wọn síbi ẹ̀sàn a gbọ́dọ̀ fèrè wa àkọ́kọ́ ní kí ni ní kí ọmọ ẹ̀yìn ó jẹ́ lẹ́sìn ó sì fẹ́ ẹni tí ó lẹ́sìn tó rọrùn lè rí tá jẹ láti ẹ̀dàkọ̀ ẹ̀sẹ̀ ẹ̀bí nínú ọjà rí bọ́ọ̀ bá lọ́jọ́ kọ́ yìí ṣé àgbà wọn ní kí bàbá láti bí ọdún bíi mélòó kan láti padà bá kálá Amẹ́ríkà kílẹ̀ lẹ́ẹ̀sì kálá wò lọ ọ̀nà jòkó yìí náà à ń bẹ̀ wọ́n ní kálá Amẹ́ríkà bàbá lọ Amẹ́ríkà fẹ́ràn tó bẹ́ẹ̀ pé bàbá ẹ̀yìn náà bá ká lọ wọn ni kí làwọn ti kí ni kí làwọn sọnù sọhùn tó káwá ní wọn lọ́nà kan wọn ní bàbá Amẹ́ríkà ló wọn ní rárá o wọn ní káwọn wà nílẹ̀ yìí ó ti kí ni káwọn ń retí lọ́pọ̀ yín oníkẹ́jọ́ mọ àgbẹ̀yìn sẹ́yìn ṣe káwọn ọmọ rí àlìkí àmọ́ ọ̀la àwọn ẹni tó bá bá bíríìdì àlìkí àmọ́ àwọn lóde kí ni káwọn lọ́rùn ẹni ò bá ti tọ́ ọmọ tó bá bíríìdì àlìkí àmọ́ àti ọ̀sẹ̀ ìdìmọ̀ ni torí pé ibẹ̀ yẹn ju bí yìí lọ ibẹ̀ yẹn kí ni ó ju bí lọ ọdún mẹ́rin là á lò nù sàárè náà. ọdún mẹ́rin là á lò kí ni wọ́n fọ́ra ṣe kàmàlì díìnì wọ́n nígbà tí wọ́n bí ṣe kàmàdé rọ̀ ìmọ̀ ọgbà ọ̀rá mẹ́ta wà fàá fẹ́fìyẹ́ wọ́n ní bàbá ní ọba mọ́mọ́ ó ah, bẹ̀rẹ̀ tánú àlè ọba mọ́mọ́ wípé ọba mọ́mọ́ ti jẹ màmú àwọn ọmọ gbé àwọn ọyìn nígbà tọba mọ́mọ́ sì ń ni ní 1918 kiri kan a jẹ́ pé wọ́n bí ṣe kàmàdí ní ìjọ bí 1907 lẹ́sí ọ̀yà ìjọ ìbàbá ẹ̀ ti kú 2006 5 àti 5 àti 6 gbogbo ọdún tó kí ni kò sí lé wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o ọdún mélòó lè ní àti wà lónà sàárè ọdún mélòó là ń lò lórí ìgbé wa. so ajá ní tí a gbọ́dọ̀ mójútó omi iṣẹ́ tí ó lè mọ́ wa bá wa kì í ṣe iṣẹ́ àmú àmú kọ́ ni wàhálà bàbá wọ́n ti ṣiṣẹ́ jẹ wọ́n ní ha ní wọlé ní tí ń bẹ lọ́wọ́ bàbá yìí tó jẹ. ìyẹn ń kẹ́ bá ní fẹ́lẹ́ pé tí ó máa wọlé fún kí ni ó tó jẹ. káwa náà bá ti tó ọmọ fẹ́sìn àjẹ́ wípé kò lè jẹ́ lókè kí iná ìmọ̀ rẹ̀ àwa lájẹ́ olùpáyọ̀ ọlọ́run lọ́mọ tá a bí ní òfin kọ́ sí wa. وجعلنا للمتقين إماما أولئك أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما أولئك ọbadẹ́gbà ó ti complete ó parí ìròyìn àwọn ìbádọ̀ Rahman ó wá ní gbogbo ẹni tọ́lọ̀ ń bá lè sàánú tó lè nírú àwọn ẹwà yẹn tó lè nírú ìròyìn yẹn ó ní ọ̀lá ọ̀ká ìmẹ̀yẹ wọn Ìjẹ̀dọ́rún ẹlùgbùn sádàbí náà sọ́gbà ní. Ó mẹ́ta láyé ń kó ìsanwó lẹ́ta, ó ní ìyùjì dáwọn náà, wọ́n sanwó lẹ́ta, kí wọ́n sanwó lẹ́ta? Àlùgbùrú pátá. Ṣẹ̀mọ̀tẹ́ pẹ̀lú gúrú pátá yàrá. Sókè yẹn tó sọ pé gúrú pátá, ìtumọ̀ ní pé ààyè kan, ọkàn ló gúrú pà fún wọn ni. Ó ní pé ń dá wọ́n ní sínú ààyè kan tó gba algorfa ìyẹn nìkan ní a special VIP room orí láyé mi ó máa ń lo gúrúfàtà jámù rẹ̀ a máa jẹ́ gúrọ̀f jámù rẹ̀ a máa jẹ́ gúrúfàt tó ń fi gúrúfàtín So three gurfatin, ìtumọ̀ ẹni pé yàrá táàmì is a twelve by twelve, gurfatin ìyẹn ni many rooms. Ààrínú àwọn rooms táàmì abẹ́rẹ́ ní ìfọ̀kàbalẹ̀. Láyé mi, ó ní làún gúrọ̀ fún ní fáwọn àgúrọ̀ fún. Wọ́n ti yàrá táwọn ìṣẹ́tì, ó ní yàrá táwọn àtòjògùn, ó kẹ́sì ní gúrùkà ni, gúrọ̀ fún àwọn rooms, fáwọn fàá gúrọ̀ fún. Tẹ́tẹ́ lóyìí rẹ̀ náà àwọn rooms ló tún wà ń bẹ̀rẹ̀ tó wá jẹ́ pé góòlù mọ́tà yẹn ó fi ń ṣàlàyé ìpele yàrá kan tí wọ́n dogun àmọ́ o kò sí tó jẹ́ sábà bí nǹkan fi rí yàrá yẹn lò ọjà kí ni wọ́n ti lẹ́tọ̀ọ́ sí yàrá yẹn bì máa wọ́n ṣe sùúrù ni o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ń kún lè mú yàrá lè jẹ́ náà ilé kí ni yóò sàtẹ̀ mára ah, yóò sàtẹ̀ mára gan ni o ṣé yóò máa tọ́ ọmọ láì ìfẹ́ tọ́ ọlọ́run ti ń jèrè rẹ̀ o àbí kò ṣe rí nù ọlọ́run ti ń jèrè rẹ̀ o sùúrù ni ìgbà míì àpèlé ńgbà míì bíbí ẹlápẹ́ bá sẹ́ndì owó tí ní kankankan owó tí wọ́n mú lọ ọjà láàárọ̀ ọjọ́ kejì ni wọ́n fi kíni ló sẹ́ndì sí wa ọlọ́run bá fàlẹ́ pàpọ̀rẹ́jì fún wa àwọn ẹ̀yà dáadáa tàná táwa lè kápá wọn a máa ta góòlù wọn torí pọ́ bó lọ sùkúù wọ́n máa lójú ní wọ́n máa ta góòlù wọn ọlọ́run bá mọ̀ kí àwọn arúgbó wa ọlọ́run kú bá wa yá sí wọn àtọ̀ kan bá mọ̀ pé bí ó ti rí ní kò bá tà ju góòlù lọ nítorí ta kò bá tà ju góòlù lọ ọlọ́run kan kí àtòrí àkún bá ń yá sí wọn ọlọ́run láti gbà wọ́n lábọ̀ ọ̀la ìfi méjì rẹ̀ ọlọ́run torí pé wọ́n ṣe wàhálà pé kí yá mi sì sẹ́kùdì sí ní òfin ṣe fáàrí o bẹ̀ ó wá wo igi tó gbìn tó bomi rẹ̀ ó gbìn ó bomi rẹ̀ wọ́n máa fa owó jọ ń torí tiwa màmá wa travel Amẹ́ríkà àwọn ni ń lọ nítorí nǹkan mo fẹ́ sọmọ ọ̀dọ́ nítorí tiwọn àwọn ń gbé ọmọ wa bá wọn kí àfà torí ti ẹni o ọ̀dá rẹ ní gbọ́dọ̀ ṣiṣẹ́ o àmẹ́mì ó ṣiṣẹ́ wọ́n ń gba àwọn ọmọ tó bá ti lọ ẹ̀gbọ́n ma wá sọ̀rọ̀ tí wọ́n ti ń towó ń jọ torí bí kọ́ lọ fẹ́ lọ mo fẹ́ kó ti kí ni mo fẹ́ kó lọ. so láàrin pé téèyàn bá látẹ̀ mára tó bá wo ti ẹnìkan àdájẹ ti ẹnìkan àti yòrò yòrò ayé kò ní jogún kúròfà yẹn gbogbo ẹni tí ó jẹ́ àwọn yóò dẹ́rù ayé báyàn láà ibi bá gbọ́ sínú o tí ó ta ọ̀ ìwọ lọ mi mo gbà tí o ṣe sùúrù ẹ̀yẹ dúró ti kùránì báwọn ẹ máa sọ pé alù kùránì ní ẹ̀pẹ̀rẹ̀ ayé bá fẹ́ jogún sí nígbà ní kí ni o ẹwúrú àwọn ọ̀rọ̀ bú ẹwà alátẹ̀mára àwọn ọ̀rọ̀ arọ́gbé ha ń yíò sì sórí rẹ̀ báyìí ẹ̀yìn ó bá wá jogun gúrọ̀pù yẹn ah ìwé tó kí ni ó sì sórí Àwọn màláìkà tí wọ́n kí wa nínú àlìjánà Ìtàwọn náà sọ fún wa ní pé, "Ah! Ẹlà ń bí wàhálà, ọlà jẹ́ ti ń lónìí." Ìmọ̀ ọ̀dá orí wípé èsì sùúrù. Ó ti dojú dé báyìí. Àwọn bóòlù láti rí sí bí a lè mánéjì rí sí ni, gbogbo náà máa. Ó jẹ́ ẹni tó gbowó fún yín báyìí. Ẹ̀yin gbọ́n mà tóbi tí kí ń gbówó bọ̀ nígbà ní ọ̀nà abúlé oríṣiríṣi distraction ló wá pọ̀ ẹ wá rò pé bóòlù á ṣe là ẹni tó bá lè ronú dáadáa tó bá lè ronú dáadáa nígbà téèyàn kan wó sùnsùn tó ń wo jẹ gómìnà wa tó ti tó wá kí wa lásán tó ná sixty five million naira owó mo wá kí yín. ó yá ẹ̀yà àfáà ẹ má bínú ten million kó má dé kí ni kó má tẹ̀lé yín lọ tó yẹ káfà kan sọ wípé ẹ̀dá kan owó yìí ilé òṣè kí ni Ìyá tí ó jèrè ọmọ àwa táwà ìjẹ́ náà, a jẹ́ kí ni? A ti ṣẹlẹ̀ o, àtẹ̀mọ́ra tó

ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ ìgbàpàdé máa rẹ̀ jẹ́mẹ̀ ẹni tàbí ìyá ẹ máa wúlẹ̀ ẹ máa tẹ́kí ni ẹ máa wúlẹ̀ tàbí ìyá kan ọ̀rẹ́ wàtàrà ajẹ́ pé kò sí sàlámù láyé yìí ọ̀hún ni sàlámù ẹ wà sàlámù gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ rí àfààní ọlọ́run làbá tó ẹ bèrè àláwọ̀ ẹ̀mí àlùkàlà àfíà wákìlẹ̀ wàtàrà náà àsàlámù kọ́mọ̀ ó sáà múyàn lórí ẹni ẹgbọ́n tó padàrà ni ó ní sàlámù ọ̀hún mẹ́rin sàlámù ìjọba padàrà ó fi sàlámù rẹ̀ jà ẹ̀rí bí ìjọ ìṣe wà láàrin bẹ́ẹ̀ ní múlá ọ̀kẹ́ ìbámu jẹ́ lọ́sà. Ìlà ìlà sàlámù sàlámù. Ọkùn láàrín láàrín jẹ́ náà sàlámù sàlámù. Àníkọ̀ làwọn máa jẹ́ sí i. Bí a sàlá, títí fún ọ̀tún kí wa gan sàlámù ni. Ní ajá wípé láyé, mélòó mélòó lẹ́nu bẹ́ sàlámù yín nínú ẹbí àti ìrì sàlámù. Láwùjọ àti ìrì sàlámù. Ìjọ ti wá gan ọkàn wọn ò tí balẹ̀ lórí ẹ̀, ọkàn balẹ̀ ní bàbá. Kò balẹ̀ máa ń gbọ́ta lẹ́ni tí ò ní báyìí lẹ́sìn jẹ́, ẹwà máa ń sá bó àwa máa bẹ́ láàrin bó láṣẹ rẹ̀ àmẹ́ni bá lè ṣe sùúrù wọ̀nyọ̀lá ọ̀nà sí ha ìyẹn ní kiri Ẹni tí wọ̀nà kò sí tàhíyà fún o. Ẹni tí wọ̀nà tí wọ́n kìí. وثيق الذين كفروا ìlànà ànámà zumara ẹ̀yẹ ọ̀gbọ́bẹ̀ ọ̀fútì wàyé fútì àti àbúwábúwá bábà ti kún wọn lẹ́nu ọ̀nà wọn ò ní sàlámù wọn ò ní kí wọn gángan wọn kà sí ẹ̀kọ́ iná wọn dàbí kí ni wọn kà sí wọn wọbẹ̀ ni àmọ́ máa lè jẹ́nà wà fútì àti àbúwábúwá wọn kọ̀kọ́ sílẹ̀kùn yẹn Òkè àwọn àwọn ọmọ gidi ni. Wọ́n wọn Wọ́n bá kó wa tẹ́nu ọ̀là o. Nígbẹ́ tó ń bẹ̀rẹ̀ ìdùnnú. حسنت مستقرا ومقاما حسنت مستقرا ibi tó ká èèyàn náà fẹ́ dúró sí tó dáa jù lọ kò sí hasunat mustaqarran ibi tẹ́ dúró sí ló dáa jù láàm wọ́n mọ́ ibi tẹ́yàn máa gbé kò sí kòmí kò lè dáa báyìí tẹ́yàn máa gbé mú lẹ́ka tó bá rò pé ilé yìí dá tó bá yá àwọn ọmọ ẹrọ ayé ìmò ti mọ̀ wípé àtàkùdà mọ́ lórí tí ò ní túnmọ̀ ní àbàbá wa tán kọ́lé olókè níjọ́un àwọn yẹn mọ́ rò pé bá mi ṣe wàhálà kó tó kọ́lé pẹ̀tẹ́ sí ó ṣe wàhálà gan ojú mi náà ti gbélé yẹn sókè wọ́n ṣe wàhálà gan ya kò wá ní dá káwọn wá bẹ́kìn rẹ̀ káwọn oṣù kí ni káwọn ọmọ gbélé káwọn gbélé wọn ní ilé pẹ̀tẹ́sì aláàjì là ń lọ ilé pẹ̀tẹ́sì aláàjì là ń lọ bàbá tó kọ́lé pẹ̀tẹ́sì ń ti padà wálẹ̀ nísìn ah ló bá ní tó ṣẹlẹ̀ ní pé àfà sọrí ààrẹ ń kò léwu àtúnṣe mo ní kílẹ̀ bẹ́ẹ̀ tún ṣe sí ẹdí fẹ́ràn wà láàbáyé ó ní àjẹun tún ṣe mo wá rí i pé bó padà wàá mọ tuntun ṣe rẹ̀ ẹni ó fi rẹ̀ kọ́pẹ̀tẹ́ sí ó ní sọ ọ̀rí pé ìgbòkè ohun ó ti mú nìra wá ó ti mú nìra wá wà tí bá dá ọ̀rẹ́ ẹja ń lo òkè àfá òun lọ sí lákàlà sáàyè ń lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sòkò lára sí gùn mọ́ a jẹ́ pé fìyàmù mọ́kìlì láwọn ọdún díẹ̀ ní ìsìn òkè oníṣẹ́ kí ni ìṣègùn rárá ọ̀rọ̀ wájá sọ́kọ́ Bájá sọ, ẹgbẹ́ òun ṣe rí ó yẹ ká mọ reality, ẹ̀mí ìjọsìn ó ń reality and accept it. Ajẹ́bíbi tó ká tí ó dùn mọ́ wa ká mọ̀ rí, a sùn lẹ́sẹ̀ mú sàkọ́rọ́ wọn ò ní kú mẹ́ wà mọ́ Ẹni bẹ́ẹ̀ mọ́ gbé àlìjẹ́mẹ̀ ni. Kúlá yà bá òbí tó mọ̀ sí ìlà ربكم وقد كذبكم فسوف يقول بذاك ونقول مطلع ينسوا وآخر دعوانا أن الحمد لله رب العالمين